محمد وبقول من شرع وعلى مقولة كريم منزلة وعلى مقولة كريم منزلة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له وما يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فإن خير الكلام كلام الله وخير الهدي هدي رسول الله صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار نعوذ بالله من ذلك أقدم إليكم تحية إسلامية مباركة ملفوسة في الجنة قائلا السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba. alhamdulillah. ìtí adúpẹ́ lórí ọ̀nà ni pé ọlọ́run ọba ó ṣe ẹnìkọ̀ọ̀kan wa tí a jókòó ọlọ́run ọba ṣe oore ìdọ́yẹ pé ó ga jù tí ọlọ́run ọba máa ń ṣe lórílẹ̀ òun náà ni kéèyàn jẹ́ mùsùlùmí ọlọ́run ọba wa ka èmi àti ẹ̀yin náà ta wà níkàlẹ̀ yìí ọlọ́run ọba ka èmi àti ẹ̀yin náà nìkan nínú àwọn tó jẹ́ mùsùlùmí adúpẹ́ fọlọ́run ọba lórí eléyìí àwa bẹ lọ́wọ́n ọba kí ọlọ́wọ́n ọba kó pa wá ní mùsùlùmí abẹ lọ́wọ́n ọba kí ọlọ́wọ́n ọba kó gbéra dé ní mùsùlùmí abẹ lọ́wọ́n ọba kí ọlọ́wọ́n ọba kó ṣe wá ní ẹni àlìjẹ́nà pẹ̀lú sábàbí Islam lẹ́yìn wá gbà náà a tún dúpẹ́ fún ọlọ́run nípa ní mọ́tìlì ìdíkọ́ ìlú rẹ pé ọlọ́run ọba ṣẹ́ wa kù láti àná tí dòní gẹ́gẹ́ bó ti ṣẹ́ wa kù bọ̀ títí tàtúwá di òní náà àdúpẹ́ fọlọ́wọ́n ba lórí àṣẹkù náà àwa fi ṣíṣẹ́kù náà bẹ lọ́wọ́n ba kọ́lọ́wọ́n bó ṣe ní tí àlùjànnà àwọn fi ga sí kọ́lọ́wọ́n má ṣe ní nǹkan tí a fi wọ̀ náà abẹ́lọ́wọ́n fún ìbára sọ̀rọ̀ ti tòní kí ọlọ́wọ́n ba kó ṣe ní èyí tí a fi rí yọ̀nù ọlọ́run ìbí tí màá ma sọ fún yín kọ́lọ́n kó darí mi síbi ìyọ̀nà ọlọ́run èyí náà tẹ́ máa gbọ́ gbígbọ́ tẹ́ fi ọ̀nà ọlọ́run kọ́lọ́n bá ó ṣe ọlọ́run jẹ́ wá wúlò fẹ́ni kọ̀ọ̀kan aláyé àti láti kìámà la hawla wala quwwata illa billah ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó ṣàlàyé fún wa nínú suratul mu'minun ní àná àyà ẹlẹ́ẹ̀karùn-ún ibẹ̀ náà ni ọlọ́run bá ti ṣàlàyé fún wa náà bismillah. walladhina hum li furujihim hafizun. ọlọ́run bá ti ọlá rẹ̀ ga ó ń sọ fún wa nípa ìròyìn tí a fi máa dá ẹni tó bá jẹ́ mùmínì mà ìròyìn náà ni wípé àwọn tó bá jẹ́ mùmínì abẹ́ wọn wọ́n jẹ́ tó ṣe rí wọ́n máa sọ abẹ́ wọn náà. ìlà àlá azwajihim. ọlọ́run ní àwọn tí wọ́n jẹ́ mùmínì tí wọ́n bá fẹ́ ní nǹkan pọ̀ ní tí ó máa ṣẹlẹ̀ náà ni pé àwọn ìyàwó wọn òun náà ni wọ́n máa fi abẹ́ hàn wọn. àwọn máa mọ́làkà ti àìmọ̀ lòun. àbí àwọn tí wọ́n jẹ́ ẹrú ọwọ́ ọ̀tún wọn. àwọn náà ni wọ́n máa yẹ lóye kí wọ́n máa fi abẹ́ wọn. fàyínàwòm gbọ́yìrù màlúmi. ọlọ́run ní fàyínàwòm gẹ́rù màlúmi ọlọ́run ní wọ́n yé ṣe ẹni tí a lè bú tí wọ́n bá lọ ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn tá a dárúkọ ìwé ṣe tá a lè bú nítorí ẹ̀. ọlọ́run ní ẹni tó bá jẹ́ pé òun tiẹ̀ ìgbà bá nìkan tó bẹ́ẹ̀ bá alájọṣepọ̀ ẹni tó yàtọ̀ sáwọn méjèèjì lọ́lọ́ wá ọlọ́wà nǹkan tó yàtọ̀ sí méjèèjì tá a gbé akọ yìí. fàwùlà ìkà òmùlàdùn. ọ̀rọ̀ gbogbo àwọn tó bá ṣe báyìí padà alákùnrin òbí délẹ̀ ọlọ́ọ̀ni olùkọjá àlà ni wọ́n. والذين هم لأماناتهم وعهدهم راعون. ọlọ́run ní àwọn tó tún máa jẹ́ mùmínì ìròyìn tá a bá lára wọn òun náà ni wípé àwọn àmánà níta nífọkàntán nípa wọn àti àwọn àdéhùn tí wọ́n bá ṣe wọ́n jẹ́ bẹ́ẹ̀ pé yóò máa sọ dáadáa. wàlẹ́rí náà hùn ọ̀la àtọ́là wà àti yòhàfẹ́rò. ọlọ́run ní àwọn tí wọ́n jẹ́ àwọn mùmìnì ọlọ́run ní wọ́n jẹ́ ló ṣe yí pé ìròyìn tá a bá lára wọn náà ní yí àwọn àsìkò oorun wọn. wọ́n jẹ́rọ pé yóò máa sọ dáadáa láti lè máa kírun lásìkò. Bùlá ìka òmùlẹ̀wà ètò. Ọlọ́run ní àwọn tá a bá ti bá ìròyìn lọ́dọ̀ wọn, ọlọ́run ní àwọn ni olùjogún ló bá ti jọ́ Wọ́n ó jẹ ogún àlìjọ́nà tá a filẹ̀ fún wọn tó jẹ́ ti bàbá ńlá wọn. bàbá ádámà wọn jogún ẹ̀ wọn ó tún jẹ ogún gbogbo àwọn àlìjẹ́nù rẹ kí àwọn tí wọ́n jẹ́ àwọn tí ó kọtọ́ lọ́wọ́ báyẹ kí wọ́n wọ̀ wọn ó tún jẹ ogún ẹ̀ náà mọ́ tiwọn. الذين يرثون الفردوس هم فيها خالدون àwọn tó ṣe wípé àwọn náà ni wọ́n máa jogún àlìjánà firdaus tẹ́gbẹ́ àlìjánà tẹ́gbẹ́ òun lọ ga jù ọlọ́mọ aláwọn láàgbé fún ọlọ́ni òun fi ya khalidun ọlọ́ni wọ́n máa jẹ́ dẹ́gbẹ́ ọmọ abẹ́gbé nínú àlùjánà náà. wàlàkọ̀dé kọlá kùnà lè ń sáànà mi sọlá láti mi ọlọ́run ọba jọlá rẹ̀ ga ó ń ṣàlàyé fún wa wípé ọmọ ènìyàn nígbà tá a fẹ́ dá ọmọ ènìyàn ọlọ́run ọba sọ bí tá a ti dá ọmọ ènìyàn ọlọ́run nǹkan kan tí a yọ jáde látara pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ọlọ́run ni ni a ti dá ọmọ ènìyàn. Sùnmà jáàlì náà wùnú tún fàtàn fi ìkọ̀rọ̀ rí màbí. Ọlọ́run lẹ́yìn wá gbà náà, a wá jẹ́ kí ó máa di àtọ̀. Nǹkan dáadáa sọ ọmọ ènìyàn, a wá jẹ́ kó máa di àtọ̀. Tí wọ́n lọ máa dà sínú ààyè kan tó jẹ́ ààyè tó jẹ́ pé ó dúró gbangban tó jẹ́ inú àpò ọmọ tá a mọ̀ sí wúmù, wọ́n máa dà síbẹ̀ ọlọ́run bá ní yóò àmọ́ nìkan jẹ́ pé yóò lè máa bọ́ sínú ẹ̀. thumma khalaqna nutfata alaqa. ọlọ́run ni lẹ́yìn wá gbà náà tó bá ti wá jẹ́ àtọ̀ fún forty days a wà yí padà yóò wá padà wá di ẹ̀jẹ̀ kíkí. fa khalaqna al-alaqata mudghah. tó bá ti lọ jẹ́ ẹ̀jẹ̀ kíkí fún forty days àwọn ọlọ́run bó tún yẹ̀dá rẹ̀ padà yóò tún wá di bá sí ẹran. pàkọ́lá fún nẹ́lí mọ́tò bọ̀tà ìwọ́ máa. tó bá wà ní bá sí ẹran tó yẹ pé láàrin forty days náà ló wà ní bá sí ẹran ọlọ́run bá tún á tún wá yí padà á wàá sọ di eegun fàkàtà ó na lè zọ màláhàmá. nígbà tí gbogbo eegun tí wọ́n bá sopọ̀ mọ́ra wọn tán ọlọ́ni á wàá dàbò gbogbo àwọn eegun tí ń bẹ lára á wàá dẹran bùrú. tùmà àǹṣáná ò kọ́lìkọ́ ní ọkọ. ọlọ́run ọba ní àwọn dídá mi tí wọ́n ń bẹ á wàá ṣe wàá máa fún ní dídá mi ìyẹn náà ní pé development àtọ́wúrù ìmọ̀ ní àwọn ìmọ̀ bọ́lá tìbí kan bọ́ síbì kan pé ó ń dàgbàlagbà sí ó ń ga sí ó ń ṣe gbogbo ẹ̀ ọlọ́ni àwa là ń ṣètò rẹ̀. فتبارك الله أحسن الخالقين. ọlọ́run ọba tí ń ṣètò eléyìí ọlọ́run ọba ní òun náà ó yẹ kí ọba tó yẹ pé ó lè ṣe nǹkan dẹ́nìkan ò lè ṣe lọ́lọ́run ọba tó ní nǹkan dẹ́nìkan ò ní lọ́lọ́run ọba tó jẹ́ ahsanul khaliqin wáyé pé òun náà ní gbogbo tí ẹ̀yìn bá yọ fóun dá nǹkan ọlọ́run bá tó dáa ju gbogbo ẹ̀ lọ. ثم إنكم بعد ذلك لميتون. ọlọ́run tẹ bá wá ń dàgbàlagbà sí i. àdébì kan ẹ̀ẹ́dẹ̀ stéèjì kan lẹ́yìn wá gbà náà ẹ padà wá di ẹni tí ó kù. ثم إنكم يوم القيامة تبعثون. ọlọ́run ni lẹ́yìn wá gbà náà yan ọmọ ènìyàn tó bá dijọ́ gbé jalè kìámà ọlọ́run tí ẹ ti kú tẹ́tí wa nù sàtẹ́ ti ju síbẹ̀ á tún gbé yín dìde. ولقد خلقنا فوقكم سبع طرائق. ìgbéyìí tó dáa gbé yín dìde yìí àfẹ́ sàn ilẹ̀ sàn ni a fẹ́ fi kúrẹ́rì lórí nǹkan tẹ́ ṣe láyé ni a fi san ilẹ̀ sàn láti gbé yín wà á máa bọ́ ọlọ́run ni wàlàkọ̀dẹ̀ kọlákùnà fọ́ọ̀kọ̀ fún. wàlàkọ̀dẹ̀ kọlákùnà fọ́ọ̀kọ̀ fún sàbẹ̀yà tọrọ. ọlọ́run ni àwọn ọlọ́run ọba àwa náà la dá sí òkè yín àwọn nǹkan méje tí wọ́n gbé wọ́n wà nípele ìpele tí wọ́n tó tẹ̀léra wọn ọlọ́run àwọn aládásílẹ̀ tí ń ṣe sánmà. wà á máa kún náà á ní ìlọ́kọ̀ọ́lẹ̀ kìlọ̀ fèrè. ọlọ́run ti wá jẹ́ pé àwa dá nǹkan méje kò di wa lọ́wọ́ ká wá gbàgbé ra ká má rí ẹ̀yìn ẹ̀dá tá a dá ọlọ́run gbogbo yín là ń rí padà yan. wà á zàlínà mìíràn sàmà ìmọ̀ ọlọ́ni àwa náà ni à ń sọ omi kalẹ̀ láti inú sánmà òjò ọlọ́run àwọn aláǹsọ̀kà láti sánmà. mà á bí kọ́dárì fàákànnà òfin láàrú. ọlọ́run nígbà tá a bá somi kalẹ̀ tán àwa náà láàjẹ kékeré omi yẹn ó tún dúró àáfún láàyè tí ó dò sí àwọn aláfún láàyè tó máa dúró sí lórí ilẹ̀lẹ̀ ibi tó mi ó dò sí àwọn aláfún láàyè tí ó dò sí lórí ilẹ̀lẹ̀. وإنا على ذهاب به لقادرون ọlọ́run ní ta omi yìí ta wá ń sọ yìí náà tó bá wà wọ́n ọlọ́run ọba tá a bá ní kó rọ̀ a lè ní kó mi yẹn kó gbẹ kẹ́ ẹ mọ́ rí mọ́ tó gbé ó sì máa gbẹyìn tẹ̀ ní rómi mọ́ ẹ ní rómi fúnra yín ní rómi fún dábà yín ọlọ́run akápá bí ká sọ pé kí ni o ká jẹ́ kí omi yẹn ó gbẹ ọlọ́run akápá rẹ̀ eré nípa bá tẹ̀síìrì dé ní àná àyà eighteen tẹ̀síìrì wa ti tò ní sọ́tùmùmínú á bẹ̀rẹ̀ ní àyà nineteen kúrò twenty three àyà nineteen abẹ́lọ́run kí ọlọ́run bá kó sọ́dọ̀rùn náà. a'udhu billahi minash shaitonir rajim. bismillahir rahmanir rahim. فأنشأنا لكم به جنات من نخيل من نخيل وأناب لكم فيها لكم فيها فواكه كثيرة ومنها تأكلون ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó fẹ́ ṣàlàyé fún wa ní àyà tí wọ́n kà fún wa yìí ọlọ́run ọba tí ń ṣàlàyé fún wa bọ̀ ní àná nínú sọ́tún tí a wà ọlọ́run ọba ti ṣàlàyé fún wa ń bẹ̀ ní àwọn àròyìn tá dáhùn mùmínú ọlọ́run bá wá mú wa àwa ọmọ ènìyàn ibo láti bẹ̀rẹ̀ ọlọ́run bá sọ bí tá a ti bẹ̀rẹ̀ ibi tí a bá já ọlọ́run bá ti ṣàlàyé ẹ̀ fún wa sọ ọlọ́run bá tún wá fẹ́ ṣàlàyé fún wa yẹ́bó ní ṣàlàyé fún wa bọ̀ látànà ipe sánmà táwọn wò yìí ọlọ́run bá ń sọ̀rọ̀ nípa sánmà so ọlọ́run bá ń jẹ́ kí a máa rí i pé sánmà yìí ó méje ni ọlọ́run bá ń ṣàlàyé fún wa pé yọkàlà àwọn arílọ̀kan ọlọ́run ní méje ni òun lòún dá òun lòún sì máa àdẹ̀rẹ́ ni ọ̀rọ̀ ajáde onísánmà yóò pé méje láti ẹjọ́ yìí látara bẹ́ẹ̀ ọlọ́run bá ní méje òun náà ní sánmà lẹ́yìn wá àgbà náà ọlọ́run bá wá ní láti inú sánmà yìí o ọlọ́run ní òjò ń sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ bò wá náà là ń fojú lé lẹ́yìn bàbá àdẹ̀rẹ́ ní sánmà méjèèjì dọ́lọ́ òkè àrípin tọ́lọ́run bá sọ bẹ́ẹ̀ òjò ń sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ fàṣkanáwù fìlà ábdì àdìgbọ́lọ́run ọba ní pé atún àyàn àyè ibi tómi ọmọ dé sínú lẹ́lẹ̀ ọlọ́run ọba yan àwọn odò pẹ́pẹ́ omi ọmọ lọ bẹ̀ gbogbo àwọn àlàfojú eléyìí o ọlọ́run á ní òun lágbára láti mú ìyẹn kú bẹ́ẹ̀. tó ọlọ́run bá wá gbọ́n síbi pé ó fẹ́ ṣàlàyé fún wa nípa wípé tí òjò bá wá rọ̀ kí lọ́lọ́run ọba máa ń lo òjò fún ọlọ́run bá fẹ́ ṣàlàyé rẹ̀ fún wa ọlọ́run nípa àǹṣáná. àǹṣáná lakum bíi ìdáná ọlọ́run tí òjò ọ̀bà rọ̀ àwọn nǹkan oko ò lè wù ọlọ́run fẹ́ sàlàyé fún wa bí ọlọ́run àwa là ń jẹ́ kó máa wù àwa là ń jẹ́ kó máa dàgbà làkún nítorí ẹ̀yin ọmọ ènìyàn ọlọ́run bí pẹ̀lú sábàbí òjò sábàbí òjò la lò ọlọ́run àwa là ń jẹ́ kó máa dàgbà jàǹnà ọlọ́run ni gbogbo oko tẹ́ ẹ dá pátá yẹnyẹn ọlọ́run ní àwa là ń jẹ́ ó máa dàgbàlagbà òjò náà la sì ń jẹ́ ó máa fi dàgbàlagbà ẹni tí ọba lójò tó bá lọ bu omi lẹ̀lẹ̀ ọlọ́run ló yẹ mi ó sun jáde láti lẹ̀lẹ̀ ọlọ́run ló ní kí òjò kí omi rẹ̀ ọlọ́run dálẹ́gún síbi kan kéèyàn ó fi lè bù ú tó bá ní ọmọ ìdàrẹ́gún tó ní kómi ọmọ jáde lẹ́ẹ̀lẹ́ kómi ọmọ rọ̀ láti sánmọ̀ kò sí nǹkan dáa fẹ́ bù sínú oko wa sọ ọlọ́run ọba yìí ó ń ṣàlàyé fún wa pé òun ló máa dú ọpẹ́ fún bẹ́ẹ̀ bá jẹ́ àgbẹ̀ ọ̀yẹ́ kó dúpẹ́ fọlọ́run ọba ẹni tó fẹ́ jẹun gan àwọn afáàgbà pé wọ́n ní àìmọyì nǹkan tá a fẹ́ ṣe ni àìmọyì gbogbo nǹkan tá a bá ń ṣe lọ́wọ́lọ́wọ́ tá a bá wọṣọ ni àbá ń jẹun ni tá a bá mọ títóbi pé ọlọ́run ọba oúnjẹ tá à ń jẹ tá a gbé síwájú wa báyìí àwọn ìpele ìpele tó ń jẹ ti gbà kọjá kó dọ́dọ̀ wa ọlọ́run ọba dẹ̀ gbà yí pé oúnjẹ wa ni tó a jẹ́ pé ẹnìkan wà ẹsẹ̀ lọ gbìn oúnjẹ tọ́lọ́ ti kẹ́nìkan sọ pé òun fẹ́ gbogbo kí àìwá ayọ́ sọ pé òun fẹ́ di olówó kò ṣeé ṣe ọlọ́run bò jọ wá sí orí àwọn èèyàn kó wáyé sọ wípé iṣẹ́ kan báyìí gbogbo afẹ́ lọ mọ́ ọkọ ọlọ́run jọ wá sí orí àwọn èèyàn ọlọ́run bá yẹ kí iṣẹ́ kálukú yàtọ̀ síra wọn táwọn kan bá yàgbé àwọn kan náà sọ pé àwọn làwọn máa kú wọ́n sì tún máa tẹ́ wọn lọ́rùn ọlọ́run bá ló yẹ kó dì ìrọ̀rùn fún mi èèyàn káwọn àwọn ẹ̀sọ́ báwọn fẹ́ ṣe àwọn ẹ̀fẹ́ dáko mọ́ ọlọ́run bá yẹ kó wọn dùn fáwọn èèyàn kan kí ó tún máa wù wọn dá tó gbọ́dọ̀ bá fẹ́ kó jẹ́ pé kádàrà tó ń ti kálá rẹ kó sàṣẹ náà ni oúnjẹ dáhà jókòó tá à ń jẹ ẹnìkan ní ọlọgbìn lẹ yóò lọ rí mọ́lẹ̀ báyìí kò lè ṣàyẹdẹ wá ẹnìkan ní òrìmọ́lẹ̀ kọlọ bọ wa tó sọ pé kọmọ wù òun náà ló tún lọ kà tó bá tún kà tán àìmọye nǹkan náà wà lọ títí àìmọye bí nǹkan kó tí wọn jọ kó gbọn yẹn àìmọye ló jẹ pé ojú ọ̀nà lòun ó ti rè dànù bí wọn gbàgbé ẹsìn nìkan yóò ti rè dànù kò ní wúlò mọ́ wọn sami ẹran jẹ wọn jẹ ọlọ́run bá sóúnjẹ títí tó fi wá déwájú tiẹ̀ tó fi wá jẹ sọ yẹ kí n ò dúpẹ́ fọlọ́run bá mẹ́ẹ̀ ọlọ́run bá ń sọ pé gbogbo kíní ẹ̀ padà ọlọ́run bá ní mójútó pátá yẹn ọlọ́run bá ń sọ fún wa pé oko tẹ̀ ń wò yẹn àwọn ọlọ́run ọba àwa là ń jẹ́ kí oko máa wù fún ẹ̀yin ọmọ ènìyàn pẹ̀lú sábàbí òjò òwe náà sì mọ̀ lórí ayé pé òjò ọlọ́run bá lò ní sábàbí kókó fi máa ọlọ́run aṣọ inú àwọn oko tó gbajúmọ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn ọlọ́run ọba ní àwọn oko tẹ́ ẹ rí yẹn tó jẹ́ igi làbídùn tó lọ tó pọ̀ lọ ṣùgbọ́n ìmọ̀ká ọlọ́run bá ti sọ àyà ìkàlẹ̀ ọlọ́run ní igi làbídùn tẹ́ ẹ rí tó pọ̀ lọ ní tó pọ̀ jù lọ́dọ̀ tí wọ́n nìyẹn ọlọ́run ní àwọn ọlọ́run ọba ẹ̀yìn kìí pé ó ń ṣàdédé wù òjò lájọ́ ọmọ ọ̀rọ̀ títí fi wù ọlọ́run ní wà áànà bìí. ọlọ́run ní wà áànà bìí olóòní gbogbo nǹkan ló ń jẹ́ pé ó jẹ́ èso tó jẹ́ èso iná táyà máa ń pè ní grape tó yẹ gbódúpọ̀ ọ̀dọ̀ àwọn alárúbáwá náà ọlọ́ọ̀ni àwa là ń jẹ́ kó yẹ kó mi yẹn ọmọ mu ọlọ́run bá dákò ìtọ́pọ̀ ọ̀dọ̀ àwọn alárúbáwá náà. lakun fi ya fawa kiwu kasi rọtun wami ni àtàkùnú. ọlọ́run nítorí yín a tún wá fi sínú gbogbo àwọn òbí fawa kiwu kasi rọtun ọlọ́run ni a fi àwọn èso tọ́pọ̀ wọn mọ̀ wù bẹ́ẹ̀ ọlọ́run abalẹ̀ kágbá pé kẹ́ ẹ gbé kínní ẹ̀ báyìí kó dẹ̀ jẹ́ pé yóò wù tí ó sì nílé so lórí ṣùgbọ́n ọlọ́run ọba ní àwa náà ni àwọn ọlọ́run ọba aláyé kó máa wà fún yín bẹ́ẹ̀ kẹ́ ẹ dé bẹ́ẹ̀ báyìí kẹ́ ẹ sì máa ká ìmọ̀ye èso èso èso èso èso ọlọ́run ní àwa alájẹ́ kó rí bẹ́ẹ̀ ọlọ́ni àwọn aláṣẹ bẹ́ẹ̀ nam. wọ́n mi ní àtàkùlù. ọlọ́ni inú àwọn nǹkan tá a wá ṣẹlẹ̀ fún yín yìí ọlọ́ni wà mí ní àtàkùlù náà. ọlọ́run nínú àwọn nǹkan tí agbélẹ̀ fún o ọlọ́run ní àwọn kan wà nínú wọn èyí tó ṣe pé ẹ̀yin ọmọ ènìyàn ẹ̀ ń jẹ níbẹ̀ Ọlọ́run àwọn èso yẹn àwọn e, kan náà lẹ́gbẹ́ ọlọ́run sì ní kó wù àwọn ọmọ ènìyàn inú ká yẹ pé fún òsàn ni ọlọ́run bó ní kó wù nínú àwọn kan wù ní oko a àwọn ewé ọlọ́run bá ló ṣe ilé fún wa náà ọlọ́run fẹ́ ká dúpẹ́ lórí náà. wọ̀ṣàjàrọ̀ tá ń tọ́kùrú jù mí torí tẹ̀yìn náà. ọlọ́run bá mi fẹ́ ṣàlàyé fún wa nípa n tó gbajúmọ̀ lọ́dọ̀ àwọn lárúbáwá tẹ́gbó ti gbajúmọ̀ wá nǹkan kan tẹ́gbó tóbi tẹ́gbó ti gbajúmọ̀ wá tẹ́gbó ọlọ́run bá tẹ̀tún fi àlùbáríkà tó pọ̀ sí òun náà nìkan náà ń pè ní zaitun ọlọ́run bá fi àlùbáríkà sí zaitun òróró kan tí wọn bá ti fi àlùbáríkà sí wa ni láti lẹ́lẹ́ ayé wa bẹ́yàn bá ń lò lásán dẹ́gbẹ́sẹ̀ tún ní ń lò ọlọ́run bá máa jẹ́ kí àlùbáríkà ọmọ adénú gbèsè ayé yàn tó bá tún ká dúà sí ọlọ́run bá tún ní ká àlùbáríkà ọtún máa dénú gbèsè ayé yàn ọlọ́run ọba ní wàṣájàrọ̀tàn ọlọ́run ní àwọn ọlọ́run ọba àwọn aládá ṣájàrọ̀tàn ọlọ́run ní igi kan takurujú ọlọ́run ní igi tá a wá sọ yìí o tó bá fẹ́ jáde ì máa jáde mìtúrì sẹ̀nà ọlọ́run ọba ní kọ́ yẹ pé igi yẹn ibi tí ọlọ́run ọba ti bá Mùsá sọ̀rọ̀ ibẹ̀ ní igi yẹn ti máa wù pọ̀ jù ó ti máa mọ̀ gbogbo olú yẹn rárá ààyè tí ọlọ́run ọba ti bá Mùsá sọ̀rọ̀ àyè ni igi tó wá ń wù níbẹ̀ igi zẹ̀tún ni ọlọ́run ọba wá fi ọlọ́run pé àyè yẹn ní àyè tóbi pé zaitun náà gẹ́gẹ́ fún ara rẹ̀ ó náà ṣe kí ni o ó ti di kí ni o ó ti di jẹ́ àlùbáríkà lẹ́gbẹ́rún lóṣù ọlọ́run ọba ní ìtẹ́dìmú bí zaiti sọ òṣù ọlọ́run ọba ní epo zaitun tẹ́ ẹ bá fẹ́ ṣe ọbẹ̀ òṣù ọlọ́run ọba ní ẹ máa lò kẹ́bi síbẹ̀ òṣù ọlọ́run ọba ní wàdá ìnú bì tí ẹ bá para ẹ máa lo zaitun kẹ́ ẹ máa fi para ó ní fàyín náà yakurujú mi ṣẹ́jára tí ń mubaraka tì. nítorí pé zaitun bẹ́ẹ̀ wò yẹn fàyín yóò kúrọ̀jú àwọn yakurujú so tí wọ́n bá fẹ́ mú jáde àbí tí wọ́n bá jáde fún ara rẹ̀ báyìí mi ṣẹ́jára tí ń mubaraka tì. nínú igi kan bẹ́ẹ̀ gbé igi àlùbáríkà ní ìrẹ̀lẹ̀ zaitun ti jáde so nǹkan kan tó dáa ní zaitun ẹgbẹ́ ọlọ́run ọba tún mú wá fún wa nínú alukurani kẹrin kálíbà àmọ́ bí ó ti tóbi tó wọ́n ní umar odiala anim ìkànnì àwọn sọ abá ni mo lọ bá Umaru ní àlejò ní alẹ́ àṣùrọ̀ àwọn alábàá máa gbà wẹ̀ àṣùrọ̀ àwẹ̀ ọjọ́ kẹwàá ní Muharram ó ní alẹ́ ẹjọ́ náà báyìí Umaru wá gbé oúnjẹ tí wọ́n jẹ Umaru gbé fún wọn lẹ́yìn àgbà náà Umaru wá lọ mú epo seitun òun náà ló tún fún wọn ló bá wọn ta sí lórí oúnjẹ wọn ó wá ní ara zeitu almubarak alẹ́ di kọ́ ẹ̀ lára nàbí sọ̀rọ̀ nàbí Yunus sọ̀rọ̀ ó ní eléyìí ní kíni o eléyìí ni epo àlùbáríkà alẹ́dì kọ́ọ̀lá lọ́wùn n'inabi yìí nàtọ́ gbọ́dọ̀ ọba sọ fún ànàbí wa pé epo ni zaitun epo alubarika ni ọlọ́run bá wa ní bẹ́ẹ̀ tí wàá níbi tí ọba ṣe ní nǹkan àǹfààní fẹ́yìn ọmọ èèyàn epo lòun èèyàn ò fi ṣe kí ni èèyàn ò fi ṣe ọbẹ̀ kó máa jẹ èpo ọlọ́run takurujú mi ọlọ́run igi kan tí ń wù jáde mi náà à tí ó bá wù ibi túrì sí iná yọ̀rọ̀ bá ti bá Musa sọ̀rọ̀ nìgí náà ti wù ọlọ́mọ náà là ń mú jáde nam. bí dùn ni ó sì bèrè lílà kiri. ọlọ́run wa ní igi tá à ń sọ fún yín yìí nǹkan méjì ló tún ní. tàǹbùtù bí dùn a máa wù jáde nǹkan tẹ́ ẹ lè lò tẹ́ ẹ fi máa para ọlọ́run ní nǹkan tẹ́ ẹ lè lò tẹ́ ẹ fi máa para ọlọ́run ọba ní ó ń bẹ nínú kí ni o epo zaitun náà. wọ́n sì bí lílì àkèrè. ọlọ́run ní ntẹ́ ẹ máa fi ṣe ọbẹ̀ ẹ tún máa lò fọ́bẹ̀ ẹ fi ń para ẹ tún ń lò fọ́bẹ̀ lílẹ̀ ákìlì náà fáwọn tó bá fẹ́ jẹ́ bá fẹ́ jẹ́ jíjẹ pípara nísìnyí báyìí òun jẹ́ nǹkan tó yẹ gbé àfipara lásán ni àjẹ́ òun á kó nǹkan méjì pọ̀ àtúnwá yẹ gíní àtúnwá lè fi sí ọbẹ̀ kátùn àmọ́ jẹ ọlọ́run ní pé nǹkan tá a ṣe fún zètú nìyẹn sọ ọlọ́run bá ṣe òun ní nǹkan tá a máa jẹ tá a tún máa fi pa ọ wà náà àwọn nǹkan mi tọ́lọ́run bá dáná bẹ́ẹ̀ a máa jẹ wọn a tún máa lò wọn fún nǹkan mi àwọn kan wà nǹkan mi látọ̀ lò wọn fún ànílé ọlọ́run ni ẹ wo ẹranko wa iná làkún fílẹ̀ àná àmìlà ìbìrọ̀ ọlọ́ni ẹ àwọn ẹran tá a dá fún yín ẹ màálù ẹ wo àgùntàn ewúrẹ́ ẹ wo àwọn ẹran ìpátá ẹyán tẹ́yà bá lè wò wọ́n kóró ní ọlọ́run ọlọ́ni bẹ̀mẹ̀ ọlọ́run ni ibùrọ̀ alákọ̀ọ́kọ́ náà. tòsíkì kún mi máa fi ní ha. ọlọ́run ọba kan tó jẹ́ ẹran ọlọ́run ọba wa ní pé àtọ̀ a máa fún nǹkan a máa rí nǹkan mu mi máa fi butu nìyà nínú nǹkan tí ń bẹ nínú ẹran yẹn àwọn yóò sì tún máa fún nǹkan kan bẹ́ẹ̀ tó ń ṣe wàrà wàrà yìí nìyí ibi tí ń gbà jáde láàrin ìgbẹ́ àtẹ̀jẹ̀ ni ìgbẹ́ àtẹ̀jẹ̀ ọlọ́run bó ti sọ pé kí ìgbẹ́ ọmọ yìí wàrà yẹn kí ẹ̀jẹ̀ náà mọ̀ tàṣí wàrà yẹn nǹkan fún fún wà jáde ọlọ́ba wa ṣe nìkan lẹ́gbẹ̀ẹ́ àwọn ọmọ èèyàn wà mú un jù wàrà nǹkan ẹ̀ ọlọ́run bá wá ṣe fún wa bẹ́ẹ̀ pé yóò wá jáde àwọn ọmọ yẹn wà á máa mú wàrà á máa mú á tún fi ṣe wàrà kàṣà á tún máa jẹ́ ẹ̀wọ̀n kan báyà torí torí ìtawọ́ mé ènìyàn níta ṣe sínú ẹran yẹn sáwọn la ṣe bẹ́ẹ̀ ni sẹ́nìkan ló ṣe bẹ́ẹ̀ ni sẹ́nìkan ló plant nǹkan ẹ̀ bẹ́ẹ̀ ni àbò jẹ́ bí engine ẹgbẹ́ lọ plant síbi kan tí ọlọ́run bá ló ṣe síbẹ̀ ọlọ́run bá ní ẹ wo ara àrísàmì alákọ̀ọ́kọ́ nìyẹn ìmọ̀ mú wàrà láti inú ẹran tí ẹ̀ bá lè ronú yẹn gan pé ah a sì tún fà nǹkan kan jáde láti inú ẹran a rí wàrà mu a tún mú nǹkan tó tún dùn láti ibi ẹran ẹ̀ka mẹ́tò bí ọlọ́run náà. wàhálà kan fi àmọ́ náà fi hàn kẹ́sì ọ̀rọ̀ wà mí nìyàn tàkùlù. ọlọ́run wàhálà kan fi à ọlọ́run ọba nípa ẹran tá à ń sọ fún yìí ọlọ́run ni kìí ṣe wàrà nìkan lẹ́ mú bẹ́ẹ̀ o ọlọ́run ni màná fi hàn kẹ́sì ọ̀rọ̀ ọlọ́ni àwọn àǹfààní tó pọ̀ ó tún ń bẹ lára rẹ̀ lára àwọn àǹfààní tó pọ̀ táyì lára ẹran ni pé awọ ẹran nígbà tí wọ́n bá bó lẹ̀lẹ̀ awọ ẹran ni wọ́n lò tá a fi ń ṣaṣọ awọ ẹran la fi ń ṣe bàtà awọ ẹran là ń lò gbogbo àwọn oríṣiríṣi àwọn kan tá ń lò pàtàkì lọ́pọ̀lọpọ̀ pa so olùjẹ́ pé awọ ẹran yìí àtúnlò wọn ọlọ́run bá tún jẹ́ kó jẹ́ lílò fún wa ẹran yìí nígbà tí o ti sìn mọ́tò tí o ti sìn kankan àwọn tó ṣáájú lọ wọn ò ní nǹkan míì tí wọ́n fi ń ṣèrìn àjò láti nìkan sí nìkan ẹran tó lọ́wọ́ ọba dá ni wọ́n fi ń ṣèrìn àjò láti nìkan sí nìkan wọ́n ń lẹ́sìn wọ́n ń lo ràkúnmí òun náà fi lé múùf láti nìkan sí nìkan wọ́n sì rí gbèsè ayé wọn ṣe kódà wọn tún ní ṣèjọba gan lọ àwọn táwọn àdúgbò ayé lónìí torí nígbà táwọn tó ṣáájú lọ ṣe àwọn táwọn aláyé ìsìn ọtí ṣe sábà ojú àdá àwọn afáàmì kọ tó kọ àwọn tó wà láyé ní ìsọdí pòfẹ́sọ̀ kò lè kọ ìdá kò lè kọ ìdá márùn dá nínú nínú nǹkan náà kọ láíláí ẹni bá kọ ìdó tó lè kọ̀wé dáadáa jù nígbà náà ọlọ́run bá ti sànù wọn. ولكم فيها جمال حين تريحون وحين تسرحون ọlọ́run tí ẹ bá ń àwọn ẹran. àwọn tí wọ́n ń dẹrẹ́ ń náà ọlọ́run tí ẹ bá ń kọ́ ẹran jáde ọlọ́run ni wọ́n á máa rí dáadáa tẹ́lá tó ń kó wọlé ọ̀rọ̀ inú wa máa dùn. wọ́tá mídò azukọ́ làkùn ìlà balade. ọlọ́ni àwọn yẹn wà fẹ́ gbé ẹrù wọ́n wà di ẹrù lé ràkúnmí lórí ràkúnmí yẹn ni wọ́n bá wọn gbé ẹrù wọn yóò wá bá wọn gbé lọ síbòmí. ìlà balade lámútàkùn nù ọ̀rọ̀ mi pé táwọn kankan bá sọ pé káwọn di ẹrù yẹn sórí káwọn ọmọ gbé lẹ́yọ kọ̀ọ̀kan káwọn ọmọ fa káfọ́ mi yẹn lẹ́kọ̀ọ́ ọmọdé ayé ẹ̀sìn kò lè gbé ẹrù yẹn débẹ̀ yóò ṣe wàhálà wàhálà ni ó fẹsẹ̀ kù. ọlọ́run ní ìdààmú ẹ̀mí ó débọ̀ mi yẹn kó tó lè rí kó. Inna rabbakum lara'ufur rahim. Ọlọ́run ọba inna rabbakum lara'ufur ni ọlọ́run bá tún jẹ́ káwọn èèyàn tún máa ronú kí wọ́n kúrò níbi pé à ń lo ẹran láti lè máa fi gbé nǹkan ọlọ́run bá wa ṣe pé kó tún wá dìrọ̀rùn mọ́tò wa ń di oríṣiríṣi àwọn nǹkan means of transportation wa tún wá pọ̀ sí i torí àǹfààní wa náà ibi tẹ́gbẹ́ ibi tá a fẹ́ lọ tẹ́gbẹ́ tẹ́gbẹ́ tá a fẹ́ lọ bẹ̀ á lè wákàtí bíi eh, méjìlá ọlọ́run bá yẹ tún sọ́ dìrọ̀rùn fáwọn ìṣẹ́gbẹ́ wọ́n rìn rìn rìn lẹ́yìn àbá débẹ̀ èèyàn ní gbádùn ara rẹ̀ mọ́ ọlọ́run sọ́dọ̀ fún mi èèyàn lo wákàtí kó ló kàn lóbi wákàtí kan kó dẹ̀ lọ kó sì tún padà kó sì dé kò sí ọlọ́run bá ṣe gbogbo ilé ìfáwọn àtàjọ mi yàn ni àwọn tó wà ń gbà náà bọ́lọ́run bá ti ràn wọ́n lọ́wọ́ nìyẹn ọlọ́run bá tún kọ́ntínú ìrànlọ́wọ́ yẹn ló fi jẹ́ pé gbogbo nǹkan tó jẹ́ pé àwọn nǹkan táwọn náà ń lò lónìí tí fi ń dìrọ̀rùn fún wa láti lè máa ṣègbésí ayé wa pẹ̀lú rọrùn ọlọ́run bá náà ló ṣètò gbogbo ẹ̀rẹ́ ọlọ́run bá ní pé àwọn ẹran tẹ́ rí yẹn ọlọ́run ni mo tún bọ̀ wá dáwọn tẹ̀ tí mà ọlọ́run dákọ̀ àwọn ẹran ọlọ́run ẹṣin àti ràkúnmí àti gbogbo rẹ̀ ọlọ́run ni mo dá fún yín kẹ́ ẹ lè bá a máa gùn ọlọ́run tẹ́ bá fẹ́ máa lọ́yìn ọlọ́ni kẹ́ ẹ máa kẹ́ ẹ tún máa fi sọ̀sọ̀ tó àwọn yẹn náà máa ti sọ pé èmi ni mo ní ràkúnmí tó dáa tó báyìí èmi mo lẹ́sí tó dáa tó báyìí ọlọ́ni mo ṣe bẹ́ẹ̀ fún yín. wàyà kúlùkù máa là tààlámù. ọlọ́ni èyí tẹ́ẹ̀dùn tí wàá mọ̀ tẹ́ẹ̀dùn máa fi ṣe àjò tẹ́ẹ̀dùn máa fi sọ̀sọ̀ tẹ́ẹ̀mọ̀ ni mọ́tò mi lọ dáa tó báyìí tẹ́ẹ̀dùn ló tún máa gbòòrò bìkan ọlọ́ni àtúbọ̀ wà dà ọlọ́ba ti kọ́ lẹ́bẹ̀ẹ́ ìtọ́ wà ń gbà ní ọlọ́run bá kálíbà mọ́tò. ọlọ́ni ẹran tẹ́ ń wò yẹn mọ̀nàfíwù kẹsí ìrọ̀tún ọlọ́ni àǹfààní ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́ni àǹfààní ti bẹ́ẹ̀ ẹran gbogbo oríṣiríṣi nǹkan ni wọ́n tún máa ẹran yẹn tún wúlò fún fáwọn mìíràn ọlọ́wọ́n ni náà àǹfààní ẹ̀ náà. wọ́n mi ẹran yẹn tá a wá dá àwọn tẹ́ ẹ̀ jẹ́ wà nù àwọn ẹran kan wà lọ́jọ́ pé gbọ́dọ̀ jẹ àwọn ẹran kan wà lọ́jọ́ pé kí ni o a máa jẹ àwa mùsùlùmí a gbọ́dọ̀ jẹ lẹ́dẹ̀ èèwọ̀ ni ọlọ́run bá ló mú jáde bẹ́ẹ̀ a gbọ́dọ̀ pé ẹran yìí mọ̀ pọ̀ dáadáa tó látara bẹ́ẹ̀ wọ́n sì ti máa dùn káwa ni láàjẹ gbọ́dọ̀ jẹ tó yẹ pé ìdọ̀tí pọ̀ tó yẹ pé ìdọ̀tí ní bá ṣe ọlọ́run máa yẹ káwọn mùsùlùmí tí ìdọ̀tí bá ti wà pẹ̀lẹ́ ran ọlọ́run fẹ́ káwọn mùsùlùmí jìnnà sí ká má jẹ. ṣòrí máa ti aláyí kó mo lè má yẹ tàbí wà dààmú wà láàmú lè nínú àwọn bá dákọ̀ ń bí ọlọ́run bá dákọ̀ díẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run ẹni tó bá ti kú ọlọ́run ẹ̀ gbọ́dọ̀ jẹ́ máa ọlọ́ni tẹ́ ẹ bá pé òkú ẹran ni ọ wà nílẹ̀ ẹ má jẹ tó kú tẹ́ pé ẹ nìkan kan òbí tó fi kú ọlọ́ni ẹ má jẹ. ọlọ́ni ọ̀dẹ́ àyà tí wọ́n kà fún anusadu bakọ́rọ̀ ni ọlọ́ni ẹ̀jẹ̀ kẹ́ ẹ máa gbé kẹ́ ẹ gbé ńlá ẹ máa jẹ ọlọ́ni ẹ gbọ́dọ̀ dán ọlọ́ni amúlikì ọlọ́ni ẹran ẹlẹ́dẹ̀ ọlọ́ni ẹ gbọ́dọ̀ jẹ náà. وما أهل لغير الله به والمنخلقة ọlọ́run ní bẹ́ẹ̀ náà ni pé ìgbàlẹ́ pé wọ́n bá jẹ́ pé bàtí wọ́n fẹ́ pa wọn ò dákọ̀ ọlọ́run ọba sí ọlọ́run ìgbọ̀dọ̀ jẹ́ sọ ọlọ́run ọba ń ṣàlàyé gbogbo àwọn ẹran fún wa ẹran tó bá yẹ kó bá kú láìpẹ́ ẹ bá pa ọlọ́run ìgbọ̀dọ̀ jẹ́ àtàwọn àwọn ìròyìn tá a máa ń rí pẹ̀lẹ́ ẹran ọlọ́run mò ń ṣàlàyé fún wa tẹ́ran bá ti ní dọ̀tí nínú Islam yóò sọ di èèwọ̀ èdè pé ó lè fa ẹran ẹgbẹ́ rẹ̀ jẹ ìsìláàmù a máa sọ di èèwọ̀ fún wa ká jẹ ìròyìn ẹlẹ́yìn kẹta náà gbé ẹ nǹkan lẹ́gbẹ́ bá ti máa ba nǹkan jẹ ẹlẹ́gbẹ́ yìí máa ba nǹkan jẹ tó máa ba nǹkan mèèyàn jẹ ìsìláàmù máa sọ di kí ni o èèwọ̀ fún wa pé ká so látara bẹ́ẹ̀ a máa rí i pé àwọn nǹkan tó wọ́n pé ọlọ́run ọba sọ di èèwọ̀ fún wa ká jẹ ká gbìyànjú àti máa wò pé ah, ẹran báyìí sáà lè jẹ ẹran báyìí sáà jẹ ọlọ́run ni wà mí ní a ah, nínú àwọn ẹran nínú ọdún táàkùlù ọlọ́run nínú àwọn ẹran ọlọ́run ni náà àwọn tẹ́ ṣe kí ni o àwọn tẹ́ máa jẹ ọwọ́ àbẹ náà. wàhálà ìyá wàhálà ìfòlè kẹtọ̀ ọmọ ọlọ́run ni wà a ọlọ́run ni lórí àwọn ààyè padà sọ́dọ̀ àníhàn ọlọ́run ní ṣe bí ẹran lẹ̀ ń lò orí ẹran lẹ́ lò wá àlàlì fúlíkì ọlọ́run ni ẹ lo orí ẹran ọlọ́run ni ẹ tún wá lo ọkọ̀ ojú omi táwọn àwọn akọ́kọ́ lọ́kọ̀ ojú omi ànábì nù ọ̀hún lọ́bi jẹ́ pé ọ̀rọ̀ nù lára àkàlẹ́ ni ẹ̀rọ náà ọba kọ́ ní ọkọ̀ ojú omi onínú wọ́n ní àwọn afáàní jìbìrì lọ́rọ̀ máa ní kó wa kọ bí ó ti kọ jìbìrì lọ́wọ́ akọ gbogbo dáńsọ́gbà ń lò lónìí ọkọ̀ ojú omi á sàbíjẹ̀sì nùhù tàbẹ́ẹ̀lì bẹ́ẹ̀ fọ́ lórí òfurufú á sàbíjẹ̀sì Suleiman kílá fẹ́ sọ pé nǹkan náà sọ pé sọ pé a ní tí o ti tẹ̀sán tó ṣáájú lọ. ọlọ́run bá ní ṣe bí orí rẹ̀ wà lálẹ́ fúlíkì àti tẹ́bà àtọkọ̀ ojú omi ṣebí náà lẹ tún lò tún màlú dígínà ó ọlọ́run ọba ní ṣebí ibẹ̀ náà wọ́n ń gbé gbogbo oyin sí wọ́n gbé yín sórí ẹran tẹ́ a fẹ́ travel lọ síbi kan wọ́n gbé yín sórí ẹran àkùnmí ò máa gbé yín lọ ẹṣin ò máa gbé yín lọ ọkọ̀ ojú omi tẹ́ bá bẹ́ẹ̀ lọ bìkan ẹ bọ̀ ọ̀nú ẹ̀ ẹ sì máa lọ àpèjì ọkọ̀ ojú omi àkọ́kọ́ làwọn èèyàn wò ní ọ̀fìn kọ́kọ́ ojú omi mm, mm. ọlọ́run bá ń ṣàlàyé fún àwọn ènìyàn láti jẹ́ pé kí wọ́n lè bá a mọ títóbi ọlọ́run ọba ìgbé gbogbo ń tà ń rí ìpàtà yanyan ọlọ́run ọba ló sọ́dún ọ̀run fún wa ló jẹ́ pé nínú sọ́ọ̀tù yàásín ọ̀rọ̀ ni awa lam yàrá o anna kọlákùnà làkún. mímá amílàtì àìdínà àmà. amílàtì àìdínà àmà fún. ọlọ́run ọba àmà ọlọ́run ọba ni àwọn ọlọ́run ọba ẹ wo àwọn ọlọ́run ọba la dá ọwọ́ àwọn ọlọ́run ọba la fi dá ẹran fún yín ọlọ́run bá ní nínú nǹkan tọ́wọ́ wá ṣe àdá ẹran ọlọ́run ní fàún là á màlìkù. fàún là á màlìkù. ọlọ́run ní ẹran tá a wá dá yìí ọlọ́run ọba ní àwọn ọlọ́run ọba àwa náà làwa jẹ́ wípé àwa la ní ẹran náà kò sí ẹnì kankan tẹ́gbó ni ọlọ́run á sọ pé àwa gbé fún yín kọ́gbẹ́ yẹn yín ọmọ sọ pé ẹran mi nì kìíní mi nì ràkúnmí mi nì ẹsẹ̀ mi ọlọ́run àwọn àfi bẹ́ẹ̀. màlìkú ọ̀làlínà aláwọ̀ fámìlì ọlọ́ni ẹran táwa àwọn ràkúnmí tá à ń wò yìí àlágbára tó wọn àwọn tá à ń wò yìí àlágbára tó wọn ọlọ́run kan fáwọn ọmọ èèyàn lọ́gbọ́n ni tí màlúù bá já ní ìsìn báyìí ọgbọ́n aláwọ̀ kọ́ fi sàpamọ́ náà kí á tó wá mú un ṣùgbọ́n èèyàn bọ̀rọ̀ kọ́lọ́ gbọ́dọ̀ ní ti kọ́kọ́ jáun lèyàn kẹta yìí lọ bá nígbà náà èèyàn fẹ́ fẹ́mi ara ìṣòfò nu bí kìnnìún gan bá já ọ bí nísìn báyìí èèyàn kọ́ sá lọ ná sátẹ́jì kan ní pé èèyàn kọ́kọ́ kì í pé èèyàn kọ́ lọ sáré ọbẹ̀ kí ló fẹ́ ṣe àgbọ̀ òun tó ń ṣe èèyàn ní sábà òun fẹ́ fẹ́ gbé òun ó ti ọlọ́wọ́ bá ní ó wà á rọ̀ fún mi. Bàlálínà àlàrùn fàmí ní àrùkù gbogbo. àwa la sọ gbogbo àwọn ẹran àwa la rọ̀ fún gbogbo àwọn ènìyàn táwọn yóò wá jókòó lé lórí ló sì máa gbé wọn lọ kò sì ní dà wọn nù ọlọ́run àwọn àti bẹ́ẹ̀. Wọ́n mi ní àyàkóló. Ọlọ́run ọba ní nínú wọn náà ẹ̀ tún máa jẹ. Àwọn lábáwá tó bá travel, wọ́n ó kó rákùnmí, wọ́n ó kó dání, wọ́n ó travel gbàdán bá travel tí wọ́n kó tí dání so wọ́n tún wọ́n máa pa ràkúnmí jẹ lójú ọ̀nà wọ́n máa gbìyókù lọ wọ́n máa pa wọ́n máa gbìyókù lọ wọ́n máa pa ikú jẹ lójú ọ̀nà hmm. so ẹ̀wọ̀n tó náà bá ṣe fún wọn. wàlà òun fi àmọ́nà fi ọmọ ṣáàrìbì. ọlọ́run ní ó tún wá ń bẹ fún wọn àìmọye àǹfààní ọlọ́run ní àwọn nǹkan tí wọ́n tún máa mú ọlọ́run bá ní ó tún bẹ fún wọn níbẹ̀. abala yashkuru ọlọ́run ní tó yẹ fún mi yẹn náà ni pé kéèyàn dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run so ìjọ yẹ wá náà ni pé ká dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba lórí àwọn oore tí ọlọ́run ọba ṣe fún wa yìí so àwọn náà dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ṣe àgbà ọpẹ́ wa náà. ọlọ́kọ̀dé àwòsálínà ló hàn ìlà pọ̀ ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó wá fẹ́ ṣàlàyé fún wa nípa ànábì ọlọ́run ọba tá a mọ̀ sí núhù àwọn èèyàn kan wọ́n lè máa pe núhù wọ́n ní bàbá ẹlẹ́kún kò sí ẹ̀rí fẹ́ pé ó fìdí múlẹ̀ lórí eléyìí pé ó sunkún sunkún sunkún sunkún so bẹ́ẹ̀ tó pé a lè yọ ókọ ẹ̀ látinú èdè lárúbáwá tó jẹ́ pé náà hà kéèyàn ó sunkún ìyànú ọ̀hún so pé torí ọ̀la àwọn ẹgbẹ́ gbà wípé ẹlẹ́kùn ni ìtàwọn afáà sọ wípé àlá látùfíìdù sí fata fìlìmùsàmà hmm. ẹ̀ kéèyàn ó pèyàn ní ókọ kan ó kọ tí wọ́n sọ yàn kìí ṣe pé láàárọ̀ máa wò yí pé torí pé wọ́n á jó kọ yẹn ìròyìn kan bẹ lára ẹ̀ náà fi sọ ló kọ yẹn pé kìí ṣe general káwọn kan pé ìròyìn kan bẹ lára rẹ o òun ni wọ́n ṣe kí ni o òun náà fi sọ ó kọ́ lè wá lásán tí ò ní ní nǹkan ṣe pẹ̀lú ìròyìn tí ń bẹ lára yẹn so látara bẹ́ẹ̀ tá a bá ti rẹ́rìí tó fìdí múlẹ̀ lórí nǹkan a lè gbá wọlé so ọlọ́run ọba wa ń ṣàlàyé fún wa eléyìí ni awalu rusul àkọ́kọ́ òjíṣẹ́ bú ìzà ìlà kaomi alákọ̀ọ́kọ́ òjíṣẹ́ ìṣọlọ́wọ́ bá gbé dìde sí àwọn ènìyàn rẹ̀ àwọn bú ìsàfihàn àrùdí ìṣọlọ́wọ́ bá gbé dìde lórí ilẹ̀ ẹlẹ̀ òun náà ni alákọ̀ọ́kọ́ òjíṣẹ́ òun náà ni nuhu sọ ọlọ́run bá fẹ́ sọ fún wa nípa nuhu tó jẹ́ alákọ̀ọ́kọ́ òjíṣẹ́ náà. ولقد أرسلنا نوحا إلى قومه ọlọ́run ọba ní àwọn ọlọ́run ọba àwa la rán núhù níṣẹ́ ìlàkàómì yìí aránṣẹ́ lọ sọ́dọ̀ àwọn ènìyàn rẹ̀ àwa arán núhù níṣẹ́ lọ sọ́dọ̀ àwọn ènìyàn rẹ̀ náà. قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره ọlọ́run ọba ní nǹkan tí Nuhu sọ nìyí nínú àwọn iṣẹ́ rẹ̀ tó gbé ànábí ọlọ́run ọba yìí ó jíṣẹ́ fún àwọn ènìyàn rẹ̀ ní nǹkan tó yẹ pé ó sún mẹ́gbẹ̀rún ọdún ló fi jíṣẹ́ fún wọn táwọn èèyàn ò sì gbọ́ ṣùgbọ́n ìkànnì àwọn ọ̀rọ̀ tó sọ fáwọn èèyàn ọlọ́run ọba sọ ń ọlọ́run nínú sọ pé ẹ̀yin èèyàn mi. yàtọ̀ omi ìbúdó wọ àmàlàkùn mi ní ìlà ìlú wáyérú. ó ní ẹjọ́ sì fún ọlọ́run ọba ẹ mọ ọlọ́run ọba kẹ́ ẹ sì jọ́sìn fún ọlọ́run ọba ọwọ́ ni màálàkùn mi ní ìlà ìlú gẹ́rù. nítorí pé àwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn rẹ̀ òòṣà ni wọ́n ń sìn ó wá ń ṣàlàyé fún wọn yí pé kò sí fún yín o ọlọ́run kankan jẹ́ ìrù tó yàtọ̀ sọlọ́run kò sọlọ́run kankan tó yàtọ̀ sí kò sẹ́ni kankan fún yín tó lè jẹ́ ọlọ́run torí wípé òòṣà tẹ́yìn sí láàyà dúdú wà láyà ń fọ̀ kò lè fìnira kan yàn kò dẹ̀ lè ṣèyàn láǹfààní ọlọ́run ọba nìkan ló lè fìnira kan yẹn tí nira bá ń ṣẹlẹ̀ sí yàn ọlọ́run ló lè mú kó mẹ́ ọlọ́run nìkan ló lè ṣèyàn láǹfààní tó bá tún wo tún lóhùn sọ pé òun sọ ẹni ẹ láǹfààní mọ́ ọlọ́run ló ní gbogbo eléyìí tó ń ṣàlàyé bá fún wa náà. abala tàkùn. ànábì Nuhu sọ fún wa yín pé ẹ̀yin èèyàn mi tẹ́ẹ̀ni páyọ̀ ọlọ́run ni hmm. ìta afẹ́ lọ́dọ̀ yín náà ni pé kẹ́ ẹ páyọ̀ ọlọ́run ìbẹ̀rù ọlọ́run ọba ẹbẹ̀rù ìyá ọlọ́run tẹ̀gbẹ́dẹ́ ẹ̀ bá ti lè jẹ́ pé dẹ́ bá ti lè gbà ìyá yẹn ló padà wá ṣẹlẹ̀ sí ẹbẹ̀rù ẹ̀ náà. فقال الملأ الذين كفروا من قومه ọlọ́run ni àwọn tí wọ́n jẹ́ àwọn ènìyàn kan àwọn tí wọ́n jẹ́ àwọn fún tefsir lápapọ̀ gbogbo wọn ní àwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn yìí náà ni òzòmọ́wù kọ́ọ̀mì yìí wà kùbàrọ̀ uhùn àwọn èèyàn ńláńlá nínú àwọn èèyàn núhù àwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn ńláńlá nínú àwọn èèyàn núhù àwọn ni mọ́là àwọn jẹ̀mọ́ àná ni àwọn èèyàn ńláńlá àlẹ́dínà káfàrú mi nǹkan omi yìí táwọn náà wà nù àwọn tẹ́gbẹ́ wọn ṣe kẹfẹ́ nínú àwọn èèyàn nù wọ́n wá ń sọ fún àwọn èèyàn kéékèèké náà. من قومه ما هذا إلا بشر مثلكم wọ́n ní kò yẹ kẹ́ ẹ tẹ̀lé Núhù torí wípé ìtẹ́ ẹ̀ fi lè tẹ̀lé núhù náà ní pé ẹ̀ńtẹ́ ń wò yìí abarabi yín ni bó lọ́wọ́ bó ti wá fẹ́ rẹ́nìkan ṣe lọ́wọ́ pé èèyàn bí yín náà wà ránṣẹ́ sí so àwọn tó fẹ́ kí wọ́n bá fẹ́ philosophize orí èèyàn bẹ́ẹ̀ tí wọ́n mú ọ̀rọ̀ wá nìyẹn wọ́n ń ṣàlàyé fún àwọn èèyàn tí wọ́n jẹ́ ẹni tí ò mọ nǹkan kan àwọn ẹ̀ wọ́n fẹ́ máa jẹ́gbẹ́ máa tàn wọ́n jẹ wọ́n ní nǹkan ni àwọn mọ̀ pé tọ́lọ́ bàbá bẹ́ẹ̀ rán èèyàn wá kò lè rán èèyàn bíi wa yóò rán bíi màláìka ẹ̀ kí màláìka tó tóbi jù wá lọ ẹ̀tọ́ ẹ̀kọ́ lọ́wọ́ rán wá ní ẹ̀kọ́ jó jìṣẹ́ tí wọ́n ṣe lè fún aláwọ̀kọ́ ni nam. yòrìdù àyíyàtàfà dọ̀là àlẹ́yìnkún. wọ́n ní ẹlẹ́ẹ̀kejì ni pé núhù tẹ́ ń wò yẹn tẹ́ bá ti lè sọ pé òjìṣẹ́ ní tí gbogbo yín gbàgbọ́ ẹ̀ńdẹ́ ẹ bá ti pè lójíṣẹ́ ní gbogbo yín gbàgbọ́ ó ti di Onye pàtàkì láàrin yín nìyẹn òun ló jọgà yorì ìdúrà yàtọ̀ fọ́dọ́là alẹ́ ikùn òun ló kàn máa ran yín sẹ́ni pé òun yóò máa lọ lálẹ́ yín lórí ìgbàlẹ́gbẹ́ bá ti pè yín gbàgbé ọlọ́run báyìí ẹ ọlọ́run náà tó súnmọ́ òun náà ṣe kí ni o òun so lára ṣé ẹ̀ láwọn tó jùlọ àbẹ́ láwọn tó lẹ́gbẹ́ tó pé wọ́n tí wọ́n gan kápá pé kí wọ́n darí yín tó yẹ pé irú ẹ̀ náà àti pé tó ẹ lóhùn gbèrò láti máa jẹ́ pé kó máa dọ́lá lé yín lórí ni kó máa darí gbogbo yín. wàlà ọ̀ṣà àmọ́hùlà ṣàlàmàlà kíkà. wọ́n wá sọ pé tẹ́gbọ́n bàbá fẹ́ mi yan ẹnìkan tọ́rọ̀ bàbá fẹ́ kó jẹ́ yí pé ìwàlà ọ̀ṣà àlọ́ aw ìrìsàlà fẹgbọdọ bàbá bẹ́ẹ̀ rẹ nìkan sẹni la anzala malaika malaika ni ó sọ ni ó ní ọsọ ara láti sánmà malaika òun ni ó wà láti sánmà tó bàbá bẹ́ẹ̀ rẹ yànṣẹ ìgbàdí àwọn tó ń gbà ní Ọlọ́run sì sọ máa pé àwọn malaika àtàwa àríbá kankan náà. قل لو كان في الأرض ملائكة يمشون مطمئنين ọlọ́run nínú ayé kan kà fún abẹ́kí màláìka ní bá ń bẹ lórí ilẹ̀ ẹlẹ̀ tí wọ́n ń rìn tọ́ka wọn balẹ̀ sẹ́gbẹ́ ọlọ́run bá dá ilẹ̀ ẹlẹ̀ fún màláìka sẹ́gbẹ́ màláìka ní bá ń rìn bẹ́ẹ̀ tẹgbẹ́ ọkàn wọn sì balẹ̀ lórí ilẹ̀ ẹlẹ́ ọlọ́run ni àwọn wo sí wọn. lànà zalina alayhim minas malaka rasula. ọlọ́run ni àwọn náà màláìka náà láàrin sí wọn. <laughs> tí ẹ̀ bá gbé gbẹ́gbẹ́ màláìka ló bá ń bẹ lórí ilẹ̀ ẹlẹ́ màláìka náà sí wọn. èèyàn là ń rán séèyàn ní sọ wípé à pé ni wọ́n ó ní àmọ́ yẹn fìlà lóru orògbò <laughs> ṣé ẹ bá ṣe màláìka ṣé ògbọ́nrún èèyàn máa dìde lórúkọ ọmọ yẹn náà fìlà ni lọ́rùbá <laughs> máa ń kún yẹn lọ́rùbá máa ń kún wọ ni ìwọ náà mọ̀ yìí pé kò wọ́n sọ bọ́lá ọ̀gọ́dọ̀ yẹ kó ló kún ọ̀kú ọ̀nà orí bìtì rí dáṣọ ni ẹ sọ́nà ọba abàràbì wa ó ti dá ọmọ èèyàn ọlọ́ni ká ọlọ́ni ọlọ́ṣà wọ́n ń dọ́ ẹgbẹ́ ọlọ́run bá bá fẹ́ ni wọ́n ní màláìka ni ò bá sọ̀kalẹ̀ sọ àzọmọ ẹgbẹ́ ọ̀rọ̀ tí wọ́n ń sọ ọ̀rọ̀ tí ò wúlò ni. màtàní nábì àdàfi àbá ilẹ̀ àwàlí. wọ́n ní ìtì núhù gbédè yìí àti ìgbọ̀rú ẹ̀rí lọ́dọ̀ àwọn bàbá àdó ti ṣáájú kẹ́nìkan jáde kó sọ pé òun ni òjíṣẹ́ àti ìgbọ̀rú ẹ̀rí. news náà ni alákọ̀ọ́kọ́ òjíṣẹ́ tó máa so wọ́n sọ fún wa pé àwọn ò tí ì gbọ́rú ẹ̀ sọ wípé àwọn bàbá wa ló jẹ́ pé ìmọ̀ kọ́sẹ̀ àwọn bàbá ìmọ̀ ṣèyàn lọ́nà kí o ní ìdí àwọn bàbá tó ti ń bọ̀ lọ́nà wọ́n ti ń ṣe é bọ̀ lòun ọmọ ṣe yóò lọ́nà ayé gan nínú nínú ilé ayé báyìí ò ti wo YTV màá ní kí YTV náà lòun ó sà ọ̀hún kó ti ah, mi <laughs> so ní o lè máa kọ pé ìdílé ààrẹ ti ṣe ti gbẹ́dẹ̀ gbẹ́dẹ̀ láàrín ọ̀sán àfẹ́ máa kò ṣeé ṣe nínú ẹ̀sìn ọlọ́run ọba gan-an yàrá pé nígbà wà bá wa tí wọ́n ti gbọ́ yé náà láàmú lò lọ títí. ọ̀rọ̀ kan bá òun láyà kìlò nàṣẹ ìyá wà láyà sálú. ọlọ́ni àwọn bàbá wọn láyà kìlò nàṣẹ ọlọ́ni ṣe làákàtì ń bẹ lórí wọn ọlọ́ni kò sí kan láàyè làákàtì ọlọ́run bẹ ẹ̀dẹ́gbẹ́ta bá fi bẹ̀ ni ọgbọ́n tá a bá ní káwọn bàbá wọn ó ní náà ni ìmọ̀nà tá a bá ti bá wọn bàbá wọn ni àwọn tó ṣáájú lọ nísìn ọlọmíwà dé máa sọ fún pé nǹkan kan ṣẹlẹ̀ lórílẹ̀ ayé tí yọ máa pèèyàn láti bí tó dẹ̀ máa gbọ́ ní ibi tó jìnnà lórílẹ̀ ayé yóò ní à ah, kò kò easy kò rọrùn yóò ní tó ń sọ yẹn ó kọjá làákàyè àti rí inú àwọn dẹ́gbó ṣáájú lọ tó jẹ́ pé inú àwọn tí wọ́n jọjọ́ gbọ̀n nígbà tí wọ́n ń di tètè ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn scientists tí wọ́n lọ sọ́dọ̀ odidi ọba tí wọ́n lọ bá yí pé ah ilé ayé yẹn ó rí fọ́ọ̀bù ó ń yí ni eléyìí yí báyìí tí gbogbo adó lórí ẹ̀ báyìí ẹ ilé ìdáná ìdí gbogbo adó lórí ó sì ń yí bóòlù àti adó bẹ́ẹ̀ ayẹlẹ ẹgbẹ ilé ayé yìí sì ń yí ó sì tún sáré yí ilẹ̀ ẹlẹ́ ń yí ó sì sáré yí sì rí ni àwọn bàbá tó ṣáájú bàbá ní kí rí àwọn yẹn sọ pé àgbọ̀rú eléèrí tí a bá yìí nàná. ìrìnà bí àdá fi àbá ìwàlí. wọ́n ní àgbọ̀rú eléèrí lọ́dọ̀ àwọn bàbá wa lẹ́gbẹ́ wọn ti jẹ́ ní àkọ́kọ́ náà ti ṣáájú lọ. inú wa ilá rọ̀jùlù ìjànnà. wọ́n tún wá sọ pé ẹ sínú wù dáadáa ìní uwa ilá rọ̀jùlù bí ìjìnnà tún wọ́n ní núwù yẹn ẹ fura sí dáadáa ni àlìjẹ̀nu ti gbá mú báwa ti ń wò ọkùnrin kan rẹ pé ìsọkúsọ ní sọ ní ìsìn àlìjẹ̀nu ti dé ara rẹ̀ ẹ̀fúrasì dáadáa ẹ̀rí gbọ́rọ̀ rẹ̀ ọ̀bá téèyàn mọ́ ẹ̀rí gbọ́rọ̀ rẹ̀ ọ̀bá téèyàn mọ́ so wọn àwọn ìtàn ìwọ́n sọ bẹ́ẹ̀ fún ọ náà. fàtàrọ bá tóbi àtàrí. ẹ má tètè gbà fún o ẹ má tètè gbà ẹ jẹ́ akọ wò kẹ́lẹ́ kálíbà mọ̀ pé wèrè gidi ń bẹ lára pàtàkì abasu bí i ẹ wéètì fún díẹ̀ dìgbà kan náà so wọ́n fẹ́ tan àwọn èèyàn jẹ́ ní o pé ẹyẹ ẹ má kẹ ẹ má sọ pé ẹ fẹ́ kà kún o ẹ má sọ pé ẹ kà kún o wèrè ń bẹ lára rẹ o ẹyẹ já wò díẹ̀ já wò díẹ̀ ẹ rí i pé wèrè ń bẹ lára rẹ so àwọn ẹyẹ kan tó ń sọ̀rọ̀ yẹn àwọn tó ń nílà àkàyè ni wọn ẹrù mẹ́ta ti gbọ́rọ̀ wọn kalẹ̀ ẹrù mẹ́ta ti gbé wá tán ti gbé wá tán ti parí ẹ̀ ẹ ẹ ẹ obìnrin ní ẹ fatara basu bi so àwọn tí wọ́n ṣáájú lọ àwọn tó bá di àwọn tó máa ń sábà ṣe àwọn èèyàn lọ́nà lórílẹ̀ ayé àwọn tó bá jẹ́ ọ̀gá ni lẹ́gbẹ̀ẹ́ àwọn èèyàn lórílẹ̀ ayé lónìí nǹkan náà máa ń wò ní pé bóyá nìkan kàwé àbẹ́nìkan ó lajú àbẹ́nìkan yẹn kan yóò wá wọ pé gbogbo ẹ̀ tẹ́sí mú wa kì í ṣe nǹkan tó mú làkọ̀ mọ́ lájú wa ẹni bá lajú lọ́wọ́ ẹgbẹ́ òun ti jáde káàkiri gbogbo ayé láti dé kò síbi tí mi dé àyè ó ti kọ́kọ́ kà sí pé ọgọ́rùn sọ pé kò síbi tó wò òde lórílẹ̀ ayé wọ́n ti kà sí pé àtẹ́lẹ̀ bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ sí ni authority ni tó bá ń sọ̀rọ̀ kan tí òun abẹ́sí ọlọ́wọ́ bá máa ń yọ authority lọkùnrin yìí gbogbo yẹn ló bómi kan ló ti dé káàkiri tó sì jẹ́ pé òun lọ́gọ́ jù ẹni tó ní wàhálà ẹ̀ tí ò débi kankan láyé ó tún lè gbọ́ jù lọ. ẹ so látara bẹ́ẹ̀ àwọn ọmọ ènìyàn ká mọ̀ máa wò pé abẹ́nìkan ẹnu ẹ̀ dùn abẹ́nìkan ọlọ́run bá fún ní ọ̀rẹ́ tí ó fún ní ilé sọ̀rọ̀ ọlọ́run fún ẹnìkan ní oríṣiríṣi àwọn nǹkan ẹ̀bùn lọ́rọ̀ bá fáwọn èèyàn ilé gbọ́rọ̀ kalẹ̀ látara bẹ́ẹ̀ àwọn yóò ti wá kó gbogbo pé ah eléyìí ti ní làákàyè jù làákàyè tó wá níyẹn àwọn àrọ wọn àrọ wọn àdídìrín wọn àmà tẹ̀lé bẹ́ẹ̀ lóbi jẹ́ pé ọ̀rọ̀ ọlọ́run ọba òrùjú ti ẹni pé kí ni ọlọ́run ọba sọ kí ló jíṣẹ́ sọ tọ́ba ní wọ́n máa tẹ̀lé ọ̀rọ̀ ẹ̀ nìkan tó kàn gbọ́ lásán tí ń darí rẹ̀ lásán oyó sì nà àwọn tó ń jẹ́ àwọn àgbàlagbà nínú àwọn èèyàn nóhù lélẹ́yìí àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ ní tí wọ́n fẹ́ fi ṣe àwọn tó fẹ́ pé wọ́n ṣe kí o tí wọ́n wà lẹ́yìn wọn tó fẹ́ fi sùn wọn lọ́nà náà. Qala rabbi surni bima kazzabun. sọ̀rọ̀ ọba tí ọlá rẹ̀ ga lórí ayàtí àti dúró nìyí ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga wọ́n ń ṣàlàyé pé ànábì Nuhu nígbà tó sú tó pè wọ́n pè wọ́n pè wọ́n pè wọ́n àwọn ẹ̀yọ́ òjò wọn gbà ọwá ní ìwọ ọlọ́run ọba ọwá ní ìwọ ọlọ́run in tó kù náà ni wípé ó ti pè wọ́n ó ní ìní àkọ́fọ́ àlékún àdáàbá yomi azim mò ń bẹ̀rù fún ìyá wọ́n ní kò sí wàhálà kankan kò sí ìyàtọ̀ bá bẹ́ẹ̀ akọ́ máa bọ̀ ọlọ́run àwọn eléyìí ètí wọn ti di tán yányá nínú àyà mi orí pé tó bá pè wọn báyìí ibi tí wọn ṣe dé. jáàlú aṣọ bí àwọn fi ààrà nàjà ní. kínú bá ti wá ń pè wọn wọn kàn mọ wọn báyìí ó ti bọ̀ létí. tí bá ń pariwo wọn ni bá a máa sọ wa wọn tún á dàbò rí wà á sọ́rùn wọn tàbíbarò kìkìbárọ̀. wọ́n ti wá rí pé àwọn eléyìí ó ti dìke gbogbo ìjọba ìṣòro ìṣòro ọba ń sọ fún àwọn òtí ẹ̀fẹ́ gbọ́mọ́ nígbà tí ẹ bá tọ ọ betí tó ń daṣọ borí aláfẹ́ gbọ́ rárá látara bẹ́ẹ̀ olóyèkúrú náà wà bẹ̀ lọ́wọ́ pé ìwọ ọlọ́run bá ń sùn ní. wọ́n á bí sùn ní mímọ́ kàlàbù ọlọ́run bá ràn mí lọ́wọ́ nítorí báwọn èèyàn yìí ti pè mí lóró kò sọgbọ́n ló fẹ́ gbà má gbogbo àwọn èèyàn tó wà pẹ̀lú rẹ̀ wọn ò tó kankan ẹ bá ní wàá fi láì fún àwọn òjò yẹn eighty lọ ní gbogbo òjò mélòó wọn ti tóbi tó ìwọ ọlọ́run ràn mí lọ́wọ́ àwọn eléyìí ti pè mí lóró àlékún òde báwọn tó ń gbà tọ́lọ́run bá má gbogbo wọn ti gbà pé onírọ̀lọ́run tó ọ̀rọ̀ àwọn tó jẹ́ àwọn ẹni wájú ojúṣe lára àwọn tó jẹ́ ni ẹ̀yìn gbogbo wọn wá gbà má sọlọ́yẹ́kọ́ náà wá bẹ̀rẹ̀ sí ṣe àdúrà kọ́lọ̀ ọmọ tó wá tọ́ níka láti jẹ́ pé kò sí ọkọ̀ ojú omi òun náà ní nǹkan tí a máa kà lọ fún wa ní. sọ̀rẹ́dọ̀ lọ́wọ́ bá wá bẹ lọ́hùn pé kọ́lọ̀ ọba kó jẹ́ tí ó ràn án lọ́wọ́ nítorí pé wọ́n ti jẹ́ ẹni tó ṣe wí pé wọ́n pe òun nírọ́ ó ṣàdúrà yìí kọ́lọ̀ ọmọ tó wá ní kó sùn kojú omi kọ́lọ̀ ọmọ tó pa àwọn èèyàn rẹ̀ rẹ́ so látara bẹ́ẹ̀ pẹ̀lú àwọn àdúrà tó ṣe náà wájú ọ̀gbẹ́dàlì kìámà nígbà táwọn èèyàn bá lọ bá Nuhu wí pé wàá gbà wálẹ̀ ní gbangba tàlìkì àmọ́ yóò ní òun náà ti bínú jù so tó pé ọlọ́run ti kádàrà pé wọ́n pa èèyàn rẹ̀ rẹ̀ kọ̀bá kan ṣe sùúrù sùúrù gẹ́gẹ́ àdúrà ìlọ́lọ́run bá ló ń sábàbí kádàrà yìí lọ́la tó. ọ̀bí látọ̀dọ̀ àròjì mi náà káfíìrì nàdà yàrá. ó ní ibùdó ẹni tó bá ti wọnú ọkọ̀ ojú omi ìwọ ọlọ́run ìṣúná tó gbónú ṣèfù ẹnìkankan yòó má lẹ́ ẹnìkankan nú wọn gbogbo wọn gbogbo wọn ní kọ́tẹ̀ẹ̀tẹ̀ yẹn ẹnìkan má sẹ́ni kankan kú kọ́ má sẹ́ni kankan tó pé wàlá yẹn. ìnàkà ìtàdárù yóòdì lò ìbàdàn. ojú fọlọ́ ni rizin wọn lọ́n tó bá tó bá lóò fẹ́ sẹ́ni kan lẹ̀ tó bá lọ́n bá yí tóbi lọ òjò lè bóyá òyìn ti rọ̀ tó ọlọ́tún lè ṣèfẹ̀ lómi ìnà wọn. ولا يلدون إلا فاجرا كفارا ọlọ́run ní àwọn èèyàn tó bá gbọ́dọ̀ bá lọ fi wọlé tí àwọn àbánu fẹ́ bímọ ọmọ tí ó tún bí kò kí náà ló dùn yà tẹ̀ka pa gbogbo wọlé. sọlẹ́gbàrà bẹ́ẹ̀ ó bínú ah, òun bínú òun àdúrà àwọn ọlọ́run bá fi ran obìnrin kádà ọlọ́run lọ láti pa àwọn èèyàn rẹ̀ látara bẹ́ẹ̀ òun kọmọdọ òun òun ò létò pé òun òun òun òun lè lọ bá wọn bẹ ọlọ́run ọba kí wọ́n lọ sọ́dọ̀ ànábì ọlọ́run ọba mi so látara bẹ́ẹ̀ ló jẹ́ pé àwọn atájọ́ mi yẹn náà kètè ìrìn pé ká bínú tí a bá ń fa àwọn èèyàn pé ọlọ́run ọba ti mọ bí ó ti ṣe lágbájá ọlọ́run bó dẹ̀ ṣe bẹ́ẹ̀ fún ìbínú gbà mí náà àmọ́ lágbára pọ̀ so kọ́ lọ́ba kó sànù wa láti máa ṣàlàyé nínú ẹ̀fọn alọ́la ọlọ́mọṣẹ́ àbá ìta gbọ́ ọlọ́run jẹ́ kó wúlò fẹ́ nìkan kan wa ọlọ́run jẹ́ alẹ́ sàn sọ̀rọ̀ ọ̀sẹ̀bọ̀ àtúbí lẹ́yìn. one two three four five six seven eight nine. Nam. Wàhálà sùn sọ. Nàìjíríà ń sọ̀rọ̀ ṣàtì ọlẹ́kọ̀ọ́. Ṣé ẹ pé ṣàtì yẹn àwọn tó máa ń jókòó lẹ́gbẹ̀ẹ́ títì yẹn? Èyí tó máa ń rọ sínú ìṣèlú olive oil. olive oil. ṣé original ni àbí fake? Sẹ́kọ̀ wọn sáàsì, ìlú àdúrà tí ló ń ṣe, ṣé ọjọ́ ìsọ̀kẹ́ ìyàwó ajé ta? Ṣé wọ́n pa àwọn olórí ló ń ṣe nílò ẹ̀? Ṣé ẹ̀rẹ́ ìlà ìṣúra ti àbẹ̀rẹ̀? Sọ alámìlẹ̀ mi, alákọ̀ọ́kọ́ náà ni pé Zaitun, ojú òrìjìnà kò yóò òrìjìnà àwọn tó bá ń tà ní ọmọ nǹkan tí wọ́n ń tà so bẹ̀kẹ́yàn eh, kan gbìyànjú láti lè mọ èyí tó jẹ́ original oníkan tí ń kó wá tí wọ́n bá rẹ̀ ti máa rọ́dọ̀ àwọn tó ń tà so ọjà tí èèyàn bá ti tà èèyàn lè mọ àwọn tó bá tún ta gẹ̀rẹ́ nílé mọ́ pé ohun tó ń ta èso original ìgbà yẹn tó bá tún ti ń ṣiṣẹ́ ẹ̀rẹ́ bá ti ń ṣiṣẹ́ sílẹ̀ yẹn mọ́ ní experience ẹ bá ti ń dàgbà àgbà sínú kankan lèèyàn máa lẹ́sìrẹ́sì so àwọn tó bá ti lẹ́sìrẹ́sì bẹ́ẹ̀ náà ni sọ fún wa pé eléyìí ni original ìgbà táwọn kan fẹ́ fáyọ́ bí ni pé zaitun o lára òróró tó yẹ pé òróró tó yẹ pé ó lálùbáríkà ni ṣẹgbẹ́ dàda kéèyàn máa lò ó èèyàn kádùá sí ni o kó lọ pẹ́lú ẹ̀ àbẹ́yàn lò lásán ó fi ń para ní o àbó fi sínú oúnjẹ ni ó máa ń wúlò púpọ̀ gan so nǹkan tá a fẹ́ lò ni. naam ẹ pẹ̀lú pẹ̀lú naam. ó ní àbára mi sáájú òrìjínà ló láti jẹ́. àkọ́nà <laughs> ah, ọba kó sànú wa wọ́n ní ìdẹ́yìn bára ní Saudi ó súnmọ́ kó jẹ́ òrìjínà ṣègbè ní Saudi gangan náà fóònù tó jẹ́ òrìjínà bẹ́ẹ̀ ní òrìjínà bẹ́ẹ̀ so àwọn ẹgbà pé ìtọ́jú òrìjínà bẹ́ẹ̀ náà èdè ìdẹ́dùn sí òrìjínà náà ó tún wà bẹ́ẹ̀ náà tà náà so wọ́n kàn gbọ́dọ̀ wá pé kí nǹkan mọ́jú ọ̀dọ̀ àtọ́jú pé wàhálà ti dé bá wa ń tiwa ń tiwa pé ẹnìkan sọ pé eléyìí twenty naira wọn ni irú kankan náà kò tún wá pè ní five hundred naira twenty naira yóò bàjẹ́ kò ní pẹ́ ẹ kò sí tó burú bẹ́ẹ̀ bá mú twenty naira <laughs> so <laughs> ọ̀dọ̀ wa mi nìyẹn so wọ́n ti study wa wọ́n ti study bá ti rí gẹ́lẹ́kẹ́ àì wá nǹkan tó bá dá so nǹkan kí kásá ti lò ó òkè làwọn sábà máa ń wá pé kì í ti níyẹ̀ kan so ìgbà àgbà àmọ́ ní má so ọ̀sẹ̀ so látara bẹ́ẹ̀ ẹ ìbéèrè yín ẹlẹ́ẹ̀kejì ẹ kí ni ẹ so nǹkan náà ń sọ fún wa náà ni pé nínú Islam àdúrà so gẹ́gẹ́ àwọn afá àti sọ náà ni pé téèyàn bá jẹ́ kèfèrí alìsàdúrà fún gbogbo general kèfèrí tá à ní sáfìkẹ́ sáwọn kèfèrí kan àwọn ọ̀sán pé gbogbo kèfèrí ìlú báyìí kọ́lọ̀ ń kópa àwọn rẹ̀ àìsọ́bà àwọn pé gbogbo àwọn tó bá jẹ́ kéferì ọdígẹ́nu fi hàn kọ́lọ̀ ọ̀bọ̀pá jẹ́nẹ́rà láti ṣàdúrà àlè ṣe kí ni o àlè rè sí ti àdúrà sí ibì kan àlè rè sí ti ẹsẹ̀ ní kẹtù tẹ̀ sí kí ni o ibì kan soso clear ní sinna jẹ́nẹ́rà òun náà ni àdúrà ọmọ jẹ́ gẹ́gẹ́ bó ti wà nù gẹ́gẹ́ bó jẹ́ pé ọlọ́run bá kọ́ńtò ìṣẹ́ rẹ̀ náà. àwọn onígbọ́n náà kọ́ àgbọ̀dọ̀ sọ báyẹn so láwọn èdè tí wọ́n ara gbogbo àwọn ọba jẹ́lá burú náà èdè ti Islam lórílẹ̀ ayé pẹ̀lú ọba pupa wọn bá tún wọn sọ náà náà náà ẹ̀bẹ̀ náà ọdọ ẹ̀bẹ̀ ni bẹ́ẹ̀ ni ìjẹtùsọ náà ó tún rí bẹ́ẹ̀ náà ṣùgbọ́n a lè sọ general yàtọ̀ pé lánàá tó lábàkà níbí so general wa àwọn òfurufú wà lórí ayé làǹbá wí ní ẹnìkan làdúrà tá a lè ṣe so now. pẹ́sọ̀ àwọn èèyàn rẹ kó mọ̀ fẹ́ kú ẹnì kankan àti tí ó ṣẹlẹ̀ sí anábì Yunus bùnú mọ́ta fẹ́ẹ́ tó jáde nígbà tó lọ́wọ́ bó sí ni kó jáde tó ń pe àwọn èèyàn tí Ọlọ́run bá padà ṣe nǹkan kan fún anábì ní bóyá ní àtàrà àdúrà tó tọrọ rẹ̀ torí pé àbọ̀ ọlọ́run ọba náà ni wọn tó ṣe lójú wọn kádàrà ní gẹ́gẹ́ fàlàyé fún aláwọ̀kọ́ ni ẹlẹ́ẹ̀kejì wọ́n máa ń sọ pé ànábì nuhi wípé orúkọ rẹ̀ gẹ́gẹ́ kọ́ ẹ̀ tó bá yọ jẹ́ ishaq tàbí ìfẹ́fẹ́ ìsàlàyé gbé lọ́pọ̀. náà ànábì ọ̀làmì alákọ̀ọ́kọ́ òun náà ní wípé gbogbo ló bá ti ṣẹlẹ̀ pátá yanyan nú ọlọ́run bá lo àdúrà rẹ̀ kó jẹ́ kádàrà tó náà bọ́ fi pa àwọn èèyàn rẹ̀ rẹ̀ bọ́lá bá ti tó bá wọ ọlọ́run ọlọ́run bá lè mọ́ gbà nǹkan náà bẹ́ẹ̀ yọrọ ni pé ọlọ́run bá gbàdúrà rẹ̀ so kò tí èèyàn lè ṣàdúrà òṣìṣẹ́ ọlọ́run bá ṣàdúrà ọlọ́run bá ní ìgbà eléyìí mo gbà so ó ní kí àwọn adá jẹ́ mùsùlùmí kọjá pé ẹnu wa ọjọ́ papọ̀ mọ́ra wa báyìí ọlọ́run bá lóun ọ̀gbàdúrà yẹn so ọlọ́run lọ́wọ́ ọ̀gbàdúrà wa kò gbàdúrà yẹn lọ bẹ̀ẹ̀ káwọn ọ̀tà kọ́mọ́ lè borí àwọn mùsùlùmí tẹ́ máa kóra jọ ọlọ́run bá lóun gbàdúrà yẹn lẹ́yìn so látara bẹ́ẹ̀ nǹkan náà ní ní pé nùú sàdùà ọlọ́run ti gbàdúrà rẹ̀ kò sí dọ́kà pẹ̀lú lẹ́yìn wọn tó báwo ọlọ́run bá lè mọ gbàdúrà yẹn ọlọ́run bá kàn lọ́dún yẹn kó ti sábà bí kádà ọlọ́run bẹ́ẹ̀ Yunus ní sin báyìí ọlọ́run alájà sọ́lá jáde kó ní maka ọlọ́run bò tí ní kó jáde ọ̀tọ̀ ní pé máa ṣe nǹkan báyìí lọ́yìn ní kó o ṣe ọ̀tọ̀ àlẹ́bí náà kúrò ní maka ọlọ́run bó sí ní kókó mbẹ́ ó lọ sí tọ́yì ọlọ́run bá dá padà ọlọ́run bá fi àyọ̀ ọlọ́run jẹ́ kí àwọn jẹ́ bọ́ mbẹ́ ọlọ́run kan ló yọ̀ǹda mi pé màdínà yá kó tó lọ bẹ̀ ọlọ́run bá dẹ̀ sí dáàbò so ọ̀tọ̀ ni pé kọ́lọ́run bó ní kéèyàn dúró mbì kan èèyàn wá dúró mbẹ̀ ìnira wá ń kànyàn èèyàn wá bẹ̀ lọ́run pé ìwọ ọlọ́run àwọn èèyàn yìí ọ̀rọ̀ wọn ti sú mi o bá ń pa wọn rẹ ọ̀tọ̀ rẹ léyìn ọ̀dọ̀ nígbà wá ní à ah, ibi tí mo wá yìí o ó di ẹni sú mi báyìí èèyàn sọ bọ́lá mo ti fẹ́ kó mbẹ́ o èmi kó mẹ́tẹ̀ẹ́mi ò wá kó mbẹ́ so yàtọ̀ àlàní méjèèjì kó bára wọn so ìjọ jẹ́ kínní nìyẹn. ìjákọ̀ọ́lá ìwà fún ọdún ọdún ìgbà tó ṣe àjọ àyè nígbà tí àjọ àyè ṣe wà sí láti kó lè wà fún. kò sí àkọọ́lẹ̀ lórí ìgbà tí Núhù ṣe àdúà àti ìgbà tádùá rẹ̀ gbà èyí tó wà ní wípé Núhù ó ṣàdúà ọlọ́run ọba dẹ̀ kọ́ ní ó ti ṣe ọkọ̀ ojú omi pẹ̀lú sábàbí Jibril so ọlọ́run kọ́ ní ọ̀nà tí ó gbà ṣe ọkọ̀ ojú omi pẹ̀pẹ́ iye táìmù tó lónìí yìí tó yẹ pé wá jẹ́ ẹ̀rí kọ́nà bá tó gbàdúrà rẹ̀ because ó ti pe àwọn èèyàn rẹ̀ ní nǹkan ojú súnmọ́ one thousand years so bá nine forty or nine sixty ó ti pa àwọn èèyàn rẹ̀ so nine fifty <laughs> nine fifty years ó ti pa àwọn èèyàn rẹ̀ tí wọn gbọ́ so lẹ́yìn ìgbà náà ló tó wá jẹ́ ẹni ló ṣe yí pé ó ṣe wá ṣáájú àtúnṣe yẹn sọkò dẹ pé ẹni ọ̀nà ọba pa àwọn èèyàn rẹ̀ rẹ̀ ṣùgbọ́n táìmù tó fi sọ kò ojú omi náà ní fi ń ṣàdúrà ṣọlá tara bẹ́ẹ̀ àdọ́sọ pé ìdí gbèdéke báyìí ni táìmù tó fi ṣàdúrà yẹn. gbogbo àwọn ilé ìpàtà yẹn yẹn títàn bá ti wà tí o bá ti sádìsì pẹ̀lú ẹ̀ tí o sáwọn kankan pẹ̀lú ẹ̀ ìtàn yẹn ọ̀pọ̀lọpọ̀ ọ̀tàn tó wà ni àwọn oríṣiríṣi ọ̀rọ̀ ọ̀rọ̀ làwọn yẹn so pọ̀ mọ́ so oríṣiríṣi ọ̀rọ̀ táwọn yẹn ó ti pọ̀ jù ẹgbẹ́ dẹ̀ wà nù tí àtàwọn èèyàn kà so látara bẹ́ẹ̀ àwọn èèyàn kà sí nǹkan kan àwọn kan sọ̀rọ̀ ni ẹgbẹ́ wú ọ̀dà bá kà nù tí àlàlẹ̀ sọ jáde. gbogbo eléyìí padà yẹn kò sẹ́ẹ̀lì kankan tó fi di ẹ̀gbùn rárá tó jẹ́ ẹ̀rí tó wà authentic tó yẹ pé àwọn àdìmú bá igbe over nísìnyí ẹnìkan ní ìkan lọ jẹ ládòdò lómi délẹ̀ tó bá dìde alẹ́ ìkan jẹ sílé òkè mọ́ ó dùn mọ́ tó kẹ padà báyọ̀ níbi ọlọ́wọ́ bó ti máa dàbí ọ̀dọ́ oríṣi àwọn àkà yìí àwọn ènìyàn ti kí ni o wọ́n ti wọ́n ti so oríṣi ìsànmọ́kínní ló fi jẹ́ pé lọ́dọ̀ àwọn àfáàn èyí a bá máa sọ jẹ́ pé ó fìdí múlẹ̀ tí kúránì bá mẹ́rin wá àmú wa kádìsì bá mẹ́rin wá àmú wa táwọn àfáà tí wọ́n jẹ́ àwọn àfáà súnà tí wọ́n lè sọ pé àwọn sọ̀ábà sọ̀rọ̀ báyìí àmú kan tó yẹ kí wọ́n àwọn sọ̀ábà sọ àmú wa pẹ̀lú bẹ́ẹ̀ tó àwọn tó ń jẹ́ àwọn Yẹhudi tí wọ́n gba Islam ara ìtàn tó wà nù kínní báyìí oríṣi ẹ̀ ni wọ́n yẹ pé wọ́n ti kálukú ti kọ́ tiẹ̀ ilé kọ́ tiẹ̀ ẹni ẹ̀fẹ́ kọ́ nóbù ni ilé kọ́ tiẹ̀ pé kí wọ́n aṣọ pọ̀ fún ìnáwó sọ pé mọ́tò ìṣe náà ó ẹyẹ nìkan yàgbẹ́ sí wọ́n ti gbogbo ẹ̀ nìkan ara nìkan ọ̀háyá ara wọn ọ̀háyá ìgbóná mú wọn wọ́n kàn jábọ́ sínú ìgbẹ́ ni ara wọn bá ń wòsàn kálukú bá rọ nu ìgbẹ́ dànù so fúnra wọn náà wọ́n tún wá nu ìgbẹ́ yẹn dànù so oye ní sinmi àyè oríṣiríṣi nǹkan ara yẹn ti sọkọ ẹlẹmi ní ìkan lọ jẹ ẹlẹmi ló dùn wá kí ẹ náà kìkì ní kan lọ tẹlẹ sí ẹlẹmi ló bẹ kíní kan sọ oríṣiríṣi nǹkan náà yẹn mọ sọ. so látara bẹ́ẹ̀ ibi tí àwọn wàhálà ti máa wá sínú ìtàn nìyẹn so a gbọ́dọ̀ ṣọ́ra gan púpọ̀ tẹ pé tá a bá fẹ́ máa gbọ́ ìtàn ká máa jẹ́ pé ibo gangan nìtàn yẹn ti wá ìnáwó bá ti sínú kùrádó sínú àdìsẹ́ gbà wọn sọ abá ló sọ à ní fẹ́ ká máa sọ pé a máa gbà wọlé pé ìtàn ni so kò ní ṣe tó fìdí múlẹ̀ nìyẹn so njọ tó lè jù náà ni pé kó jẹ́ irọ́ so tí èso tọ́ so. Um. ẹ nǹkan láti ní pé ọlọ́run ọba tó dákọ̀ fún wa ló pè fún wa so kò pé ní nǹkan mi àyẹ̀ fẹ́ pé orúkọ rẹ̀ jẹ́ báyìí orúkọ rẹ̀ jẹ́ báyìí orúkọ rẹ̀ jẹ́ báyìí orúkọ rẹ̀ jẹ́ báyìí gbogbo àwọn nǹkan yẹn kò kàn wá so nǹkan náà ní ní pé kí lọ́lọ́run ọba pè fún wa ní kùránì núhù kí làwọn ẹbí pè fún wa núhù kí ni àwọn ọ̀dọ́jà wọn sọ àwọn bá pèrè nùfù ṣùgbọ́n ní wàá bó kọ mí wà tẹ̀sí ni mo ká ní ìsìn báyìí ó kọ mí wà mí gbé ìwé wọn náà bá rí òun lè máa sọ ní má sí ní ìsìn báyìí ó sọ pé ó kọ tí wọ́n pe nùfù ó wà ń bẹ̀ ó ní ìsìmúhù yẹ́ṣùkù pé ìtọ́ ìgbé máa ń ṣàkárà so kí ni wọn náà bá rí inú díàlẹ̀ ẹ̀ máa ń kọ ẹ̀ máa ń sọ so ìkọkọ̀ sẹ́ni kí náà rí rẹ lómi gbèrú yẹ́ṣùkù àwọn àwọn wákàtí tá a bá ti rí àníṣọ́ Ah, àwọn ẹlẹ́ni pé wọ́n sọ fún kọ́dá bá rí lẹ́sìn kan bá bèèrè lọ́wọ́ pé ok ọ̀tọ̀ sọ yẹn nígbà tó sọ ibo lẹ́rí rẹ wà kí wọ́n máa sọ pé wọ́n tún wá dé ẹ̀yẹ́ lè sọ pé bí dáadé òun wà ní wọ́n ní eléyìí ṣe tí àná òkè lágbòdo lélẹ́yìí tó fi gbé sọdẹ́ yẹn sọ ọ̀dá nìyẹn tó kọ́ lọ́n kó sànù wọn. tí èèyàn bá fẹ́ lọ sí jáwọ́ lọ́dọ̀ ẹnìkan tẹ̀fẹ́ lè yára lọ́wọ́ ẹnìkan ìgbà tí yẹn wá dọ́dọ̀ rẹ̀ bóyá sọ pé kéèyàn wá gbà níjọ yẹn wá dọ́dọ̀ rẹ̀ wá ní ó wà lọ́la ni o àwọn kọfíìsì mo fẹ́ bọ gbowó yẹn lọ́wọ́ wọn tí kò fún mi yẹn sì mọ̀ pé owó èlé ló fẹ́ lọ yá wá gbọ̀ngàn tó fẹ́ kó fún yẹn kò fẹ́ gbà lé yẹn wọ̀ pé sẹ́yìn wá padà lọ bẹ̀ nítorí ẹ̀sìn omi tó ti fẹ́ kọ́kọ́ wá ná ọ̀nà tó fẹ́ gbà wá yẹn ọ̀nà yẹn ni pé èèyàn jókòó síta òun wọlé wá ní ẹjọ́ ẹ wá ná èèyàn wá lọ bá ìgbà téèyàn wá wọnú ilé yẹn ẹni òjò afákòjọ aláwo ni èèyàn wá wò pé ẹni yìí kí lèèyàn fẹ́ pè é sọ pé téèyàn bá lọ sọ́dọ̀ ọba aláwo ti ní àwọn kankan tó máa ṣẹlẹ̀ sí wọn nígbà wọn sí forty days téèyàn ò tí kọ̀kọ́ kó sí inú kínní yẹn báyìí lẹ́ẹ̀kejì yẹn ni pé ìgbà táwọn ká yá yìí lọ níbi pé ọlọ́run dá wọn ẹ̀sìn yẹn ọlọ́run dá wọn ràkúnmí tọ́wọ́ sọ wípé yakuluku mọ́lá tàràmọ́n wípé ṣé ìtumọ̀ ẹ̀ ni pé òun ó padà dá nǹkan tí wọ́n ní nímọ̀ nípa rẹ̀ ìtumọ̀ ẹ̀ nìyẹn. Ram ìbéèrè yín ni kí o lè bá tètè yá ìbéèrè alákọ̀ọ́kọ́ ẹ̀kíní bí alákọ̀ọ́kọ́ owó ẹjọ́ bá jẹ́ yẹn lówó téèyàn fẹ́ gba owó yẹn kó kan ẹbí tó ń tún ìbá ti lówó ó jẹ ní lówó mo fẹ́ gbó. èèyàn fẹ́ yáwó lọ́wọ́ èèyàn ẹni ọba ẹ̀fún yẹn ní owó èlé ìwọ yá owó ló lè fẹ́ dáwó rẹ̀ padà kọ̀ọ̀kọ́ kan wọ̀ náà so olówó tó o lè yá mi lọ́kàn ìnáwó kan kan bẹ́ẹ̀ ni wíwá pé òun fẹ́ lọ gba owó cooperative rẹ̀ ah ẹ ọ dàbí pé àárọ̀ mi ni owó tẹ́ fẹ́ lọ gbà wọn tóun lè fẹ́ gbà fún mi àbí kí ni owó mi lè fẹ́ gbà fún mi so yẹn lèmi rò pé èyàn béèrè lọ́wọ́ tì yẹn èwo ló lọ gbé owó cooperative lọ fẹ́ fún ọ nìkì tó wáyé wọn bá yọ pé ṣé òun ló fẹ́ gbà fún mi ni àdúrú cooperative wo nìkan cooperative ó ní fi fi ẹ̀ríkẹ́ ní sẹ́yìn àwọn islamic cooperative ti wà ní ìsìn ó sì fẹ́ gbowó ń bẹ̀ kò dẹ̀ ní interest inú ṣèyàn wádìí nǹkan tó fẹ́ ṣe náà kó ló ti gbé yọ jẹ́ kínní sọ ẹni bẹ́ẹ̀ yáwó kò ní bìkọ́ ìṣẹ̀mọ wàhálà pé owó tẹ́ẹ̀ bá mi gbà yí o ẹjọ́ bó lẹ́tí fẹ́ lọ gbà gangan náà sọ kò sí dọ́kàn yẹn pẹ̀lú léyàn o yáwó kò sì dáwó pa ń fún ọ lọ́la dá padà lọ́la sọ èèyàn fẹ́ yáwó àlámọ̀rí mi ni ọ̀rọ̀ pé o fẹ́ gba owó ẹnìkan gbowó kọ́pẹ́tì àlámọ̀rí mi ni sọ kò bá ara wọn mu ẹlẹ́gbẹ̀jì náà ni pé ẹni tó lọ ọ̀dọ̀ babaláwo ìbàdí ìbá ti lọ bẹ̀ ó gbé láńlé ọbẹ̀ lọ bìkan ní ẹ̀tí wọn bẹ́ẹ̀ ni so àjọ lọ bìkan ẹ̀yìn akálà àkàndébẹ̀ àdébà ìyàní ẹ̀dẹ̀yìn òsínbẹ̀ ṣe èèyàn lẹ́sẹ̀ kankan ẹ̀yẹn ló lẹ́sẹ̀ rẹ̀ so tiẹ̀ kan ni pé o bá kan lẹ́ kò tẹ ọlọ́run kò jáde kó mẹ́ kò sì wá ta so kò sì máa kò kò bẹ́ẹ̀ o gbé lọ ni bẹ́ẹ̀ o gbé o gbé ni èyàn ó gbé sí ìpàdé pé o sanwó yẹn fún yẹn so kò èyàn ní dàmà. táníyàn tẹ ojú yẹn náà táníyàn tẹ náà bá tún wò pé. ẹ ojú láníyàn náà ni ọgbẹ kan náà ni. so ẹlẹ́ẹ̀kẹta ọ̀nà ìgbọ́lọ́ ni a máa dá. àwọn kan lórí kí ni o nǹkan tó ṣe yí pé ọmọ a tún máa so dídá náà ni pé ọlọ́run máa ń dá mọ́tò ń dá gbogbo ẹ̀ gbogbo àwọn oríṣiríṣi ọlọ́run máa àwọn kàfàrà táwọn bàbá máa ń sọ yẹn ṣó tiẹ̀ kékeré ní ìtàn àwọn fífi ìfún àwẹ̀ bóyá ló kò tiẹ̀ síná ṣé ẹ̀ṣẹ̀ kan tiẹ̀ wà sí kàfàrà títì máa kàfàrà títì àwẹ̀ títì ok sálára ọ̀nà mi aláwọ̀kọ́ náà ní wípé nǹkan tí wọ́n ń sọ̀rọ̀ lé lórí náà ni pé ọ̀rọ̀ nípa pé ká tẹ̀ nínú Islam pé akíyàn ẹlòmíì pé àwọn míì dọ̀bálẹ̀ ẹlòmíì tẹ̀ ẹlòmíì kúnlẹ̀ ẹlòmíì ṣe ẹlòmíì tẹrí báyìí sàwọn kan gbà pé téèyàn bá ti lè ṣe báwọn ṣíṣe tó ṣe yẹn ó ti di kẹfìrí so àwọn kan gbà pé gbogbo iṣẹ́ gbogbo ohun tó kí ó ti bàjẹ́ gbogbo àwọn ẹ̀tọ́ gbà ó ti bàjẹ́ gbogbo ọ̀rọ̀ pé kò sí nǹkan tó ti bàjẹ́ mẹ́rin so nǹkan tí ó wà ń bẹ tí àwọn èèyàn kan gbà nìyẹn ṣùgbọ́n nǹkan náà béèrè ní wípé nínú Qur'an ìgbésẹ̀ yàtọ̀ wà láàrin inú iná àti sujud ó dàbí pé èèyàn tẹ̀ àtẹ̀yàn wólẹ̀ wípé ǹjẹ́ ìyàtọ̀ wà nínú Qur'an nítorí àwọn ẹlẹ́ni nínú Qur'an ní wípé níta àárí ní wípé àwọn màláìka wọ́n forí balẹ̀ sájà làwọn ànú Qur'an kò sí ìnhánà kò sínú Qur'an ọlọ́run látòkè tó fi sájàdá wà nù kùránì bóun wọn ti forí kalẹ̀ kọ̀sẹ́nì ẹ̀ka lórí túmọ̀ àdúrà ṣe bí òtúmọ̀ rẹ̀ tí wọ́n forí kalẹ̀ báyìí ni ẹ̀lẹ́fọ́ lé túmọ̀ kálukú ń ṣe gbìyànjú láti túmọ̀ ẹ̀ ni. tó o tí ó bá yàtọ̀ bá wà ń bẹ̀ ó wà ń bẹ̀ lọ́dọ̀ àwọn alárúbáwá ìyàtọ̀ wà ń bẹ̀ lọ́dọ̀ nínú èdè tẹ́gbẹ̀dẹ̀ lára gẹ́gẹ́ la fẹ́ túmọ̀ bẹ́ẹ̀ nínú kùránì ẹ̀ Yusuf gbogbo wọn ní àwọn forí Yusuf ẹgbẹ́ ni ọlọ́run rí wọn sàjì nínú ni wọ́n forí kalẹ̀ fún un so ìforíkalẹ̀ náà mọ̀ ní pé kéèyàn forí kalẹ̀ ìnà àná ní pé kéèyàn tẹ̀ báyìí so inú èdè lábára gẹ̀rẹ̀gẹ̀ fẹ́ ká bá pa àti inú èdè lábára bẹ́ẹ̀ tí ìṣẹ̀lẹ̀ àbá fẹ́ mu wá tó bá yẹ kó bá mú nǹkan kan wá rẹ pé ó lo sájàdà níbò míì tó lo ìnà àná níbò tó kí wọ́n jọ túmọ̀ ara wọn báwo ni jọ túmọ̀ ara wọn nǹkan mi lè túmọ̀ ara wọn gbà mí níbò mi yóò tún jọ túmọ̀ ara wọn tí wọ́n jọ yàtọ̀ síra wọn eléyìí ò tí ì sọ pé ó ti rọ adìẹ wọ́n lè jọ túmọ̀ ara wọn lónìí inú èdè òyìnbó gan wà dẹ́gbẹ́ nǹkan méje pé wọ́n jọ túmọ̀ ara wọn ni ṣùgbọ́n náà wá gé wá tún yá kálukó tún ní mímí ọ̀tọ̀ọ̀tọ̀ ó dìbẹ́ lórí context náà bàtí. sókè nǹkan náà sọ ní sinmi sókè nǹkan náà fẹ́ fàyọ̀ náà ní ike nínú ẹ̀sìn ọlọ́run ọba gbogbo nǹkan tẹ́ bá fẹ́ sínú ẹ̀sìn ọlọ́run ọba ìnámẹ́lẹ̀ àmàlù nìyà kò sí ẹni tó lè yọ ikú bẹ̀ àdìsí ni gbogbo èèyàn fẹ́ ṣe nǹkan téèyàn wá wò pé nǹkan tí mo fẹ́ ṣe yìí ó wá dà tán yẹn yẹn òṣìṣẹ́ ọlọ́run ọba wọ́n fẹ́ kí wọ́n fẹ́ tẹ̀ fún oníkan mọ́tẹ̀ fún kò sí èmi jí ń bẹ́ ẹ bá fẹ́ kíra yẹn ní salamu aleykum aleykum salam lọ́dọ̀ tí wọ́n bẹ àwọn find the difficult pé ká kí bàbá wa ká kí màmá wa ẹ ń bá lè ṣe tí ò ní tẹ́ pé yóò mọ̀ pé òun ò lè kí wọn bá òun máa ṣe báyìí òun máa ṣe báyìí tó dẹ̀ jẹ́ kí wọ́n gbà fún alhamdulilayi ẹni wo ti yọ̀ǹda fún àníyàn rẹ̀ ló wà á bẹ́ẹ̀ kó fẹ́ máa jọ́sìn fún ọ láíláí kò lè ṣeéṣe so nínú ẹ̀mí rẹ̀ kò lè rọrùn àgbẹ̀dẹ̀ ẹlẹ́gbẹ̀ kọ̀ rọrùn fáwọn àgbẹ̀dẹ̀ àti àdó ìgbà fáwọn àdó ìdàgbà lágbà ẹlòmíì lọ dàgbà lágbà yóò ti wólẹ̀ fún yín kẹ́ tó déwájú ẹ̀ náà ní kìíní ẹ rọra fara balẹ̀ láti jẹ́ pé kẹ́ gbé wọn dìde kẹ́ ṣe kíní ẹ̀sán màdá àwọn ètò pé bàbá ìwólẹ̀ ìṣùlẹ̀ tẹ̀lé ẹ̀ẹ́dẹ̀ẹ̀dẹ̀ wọ́n lè mẹ́gbọ̀ọ́ wọn gẹ́gẹ́ náà fẹ́ wígbà náà nìkíní bẹ́ẹ̀ tọ́lọ́wọ́n ọba tó dá wa tó wà nímọ̀ wa ni sọlọ́wọ́ ọba tó dára gẹ́gẹ́ kò ní dára mọ̀ ni sọlọ́wọ́ bó dára mọ̀ yóò mọ̀ wá ó mọ̀ àjọra wa lọ gẹ́gẹ́ nìkan náà àjọ máa gbé torí pé tí wọ́n á rí wa pé a ṣe nǹkan báyìí òun náà pinnu fún wa pé àtijọ́ ní nábà pé irun rẹ ti bàjẹ́ àwẹ̀ rẹ ti bàjẹ́ níbo ló ti ní níbo lẹ́ni yẹn ti ní tó sọ pé irun yẹn ti bàjẹ́ àwẹ̀ yẹn ti bàjẹ́ kò yẹ kó ni pé ká máa tẹ̀ àárí lára mi sọ̀rọ̀ lọ́dọ̀ wa kò tí ì rọrùn ẹ máa gbìyànjú ká máa ká máa kákẹ́ ó lè rọrùn bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn òyìnbó àwọn ò lè ní wàhálà kankan because kò sí wàhálà kankan bẹ̀ ju pé good morning so ó lè gbà báyìí ó tẹ́ ọ kọ́ra kò sí wàhálà kankan sí o bàbá kò sí wàhálà kankan lọ́dọ̀ wa bí church náà kù wàhálà ọ̀pọ̀ wàhálà ni tí ò sí wàhálà ara máa ṣe díẹ̀ díẹ̀ ní láti borí tó sì bá dé ẹ̀yìn yóò mọ̀ ṣe díẹ̀ díẹ̀

gbogbo àwẹ̀ mi gbogbo nǹkan tí mo ti ṣe gbára yóò ti bàjẹ́ ah, ah. kódà kò wà dé máa kú kò bálà kẹyìn ẹjẹ́ ní sọ kò bálà kẹyìn àti ìyàn sọ bá ń pé gbogbo ìrìn yẹn ti bàjẹ́ èrè ọ̀hún dà tó sọ gbogbo ìrìn yẹn ti bàjẹ́ sọ lọ́dọ̀ ara bẹ́ẹ̀ kọ́lọ́mbà ara ẹsẹ̀ ni pé ló bá jẹ́ nǹkan àbílẹ̀ tó bá jẹ́ lágbára bá lọ́wọ́ èèyàn láti gbàǹbà lọ́wọ́ wa wípé ara ẹ̀ ni pé tó àyè padà nínú ẹ̀sìn irú ó tóbi gbogbo iṣẹ́ dànsí lọ ààwẹ̀ ó tóbi gbogbo iṣẹ́ dànsí iṣẹ́ tẹ̀lé ra àwọn inú ẹ̀sìn kí gbogbo ọ̀dọ̀ pé kí ni ọ wá ṣe déédéé rùn ẹgbẹ́ ìdí irú jùlọ wà ẹgbẹ́ rẹ̀ àwọn kan wà iṣẹ́ dànsí inú ẹ̀sìn ó tẹ̀lé ra àwọn ni irọ́ pípa ní tiẹ̀ kí ni ní gbogbo ẹ̀ ní tiẹ̀ sọdẹ́ ẹ̀ bá ti kúrọ́ inú ẹ̀ ti bàjẹ́ kí ni kan ti bàjẹ́ gbogbo ẹ̀ lóní sókè gbọ́kàn gbé kí ni kan wà àfi láyé àṣírátà ni òṣèlú ọgbẹ́ dókè máa tẹ̀ wọ́n ti wá ti ṣírkù tó o bá lọ ṣe bọ́ ṣírkù là á gbàdúrà pé ọlọ́run gbogbo iṣẹ́ rẹ̀ ó bàjẹ́ tó máa tẹ̀ wọ́n mo sọ pé mo ti ṣe bọ́ fún mo ti ṣe ń ti yẹn nìyàrá mi ì sí ìgbé kò sínú nǹkan ìṣe nínú ẹni pé mo fẹ́ ṣe bàdà fún so wà láwọn ọ̀làmù. àwọn kan ìlú máa ń wò pé àwọn kan máa mọ̀ pẹ̀lú ẹ̀ pé tí ìbá sábà ń pẹ̀lú ẹ̀ pé yóò kí tẹ́wẹ̀ kan kò láwọn ẹlòmíì tí ò bá mọ̀ ẹ̀ ń jẹ́ máa ń kẹ́gbẹ̀rẹ̀ gbà ní wọ́n fojú àbí àrà pé àti ìrúdínẹ̀ sí ìrìn ọkùnrin dáa ẹni wọ́n mọ̀ pé ẹni wọ́n mọ̀ pé òun ọkàn rẹ̀ ga yóò máa gbé lọ kò sí problem kọ́ra máa gbé lọ báwọn kò sí wàhálà kan ó ní sí kálukú ẹni kẹ́hìn ẹ̀rọ ìdẹ́gbẹ́ máa ṣe nìyí o wọn ò lè mú ọ sí ẹni kẹ́hìn ti náà ṣùgbọ́n àwọn tó bá rí tí wọ́n ń ṣe bí wọ́n gangan mọ̀ wípé àwọn èèyàn yìí bí wọ́n ti ń ṣe kékeré ó wù wọ́n ṣe wọ́n gangan mọ̀ ní ẹ̀mí ara rẹ̀ kò sí ni ó mọ̀ pé àwọn tó kíyàn báyìí kan rárá ṣe báyìí kọ́ sọ pé àwọn eléyìí kèfèrí ni wọ́n látara bẹ́ẹ̀ ọkàn arí wọn ìwọ tó ń ṣe ìwọ fún àwọn kéèrè ó jápé wọn kèfèrí nítorí ni tó o wá rí àwọn ìkànnì ọkàn àti bẹ́ẹ̀ wá ní ó jẹ mọ́ tí wọ́n fi dúró ó jẹ mọ́ pé bí ẹ wá ní ẹ ti di kèfèrí pẹ̀lú mo tẹ̀ ṣe ó sọ pé ìtọ́ dára ni pé kẹ́ ẹ ṣe kí ni o kẹ́ ẹ kẹ́ ẹ kẹ́ ẹ ìtànà bí ṣe ni pé ká kíyàn báyìí tó bá dẹ̀ bá wọn sọ̀rọ̀ gan jọ́sọ̀ nìyẹn kèfèrí bọ́ àṣọ wọn di

irú ìṣẹ̀lẹ̀ tèmi gba ni pé ìgbà tó ti ọba kọ̀ǹpútà gbọ́ngàn pé impression yẹn ó wá látọ̀dọ̀ àmọ́ fún wa pé ìdílé kọ̀ǹpútà wọ́n sọ fẹ́ yẹn pé èmi ò gbà mí tó ẹ fọ́ lọ́run fẹ́ kó pọ́sibú pípẹ́ pé ọlọ́run ọlọ́run ló lè ṣe pé ìṣòlè máa gbé ìṣọ́ ìṣòlè nínú ẹ̀sìn wọn á fẹ́ kẹ́ bá mi pẹ́. ní ọlọ́dọ̀ ọ̀la mi nǹkan dáa nínú ni pé èṣù lè gbé nǹkan wa èṣù gangan ọlọ́run lò fún sábà bíi àwọn kankan tó lọ́n bá fẹ́ kó ṣẹlẹ̀ lórí ilẹ̀ so ìyẹn dáadáa náà sì lè gbé nǹkan wá ọlọ́run kan sọ fún ṣẹlẹ̀ yìí pé inna Allah la yu'ajjidu hadha ad-din wala bi rajulin fajir ẹ̀sìn yìí ọlọ́run ọba lè ní pé kó lọ òkè kódà kó jẹ́ pé èèyàn bú oníṣìnà ọ̀mùtí láàrin àwọn kèfèrí kò ní wádìí gan náà o iná ní owó o olóòsì máa sọ pé òun fẹ́ jà fún mùsùlùmí ẹ̀yọ́ kẹta lè ní pé mo fẹ́ jà yóò sì pa àwọn kèfèrí lọ ẹ̀yin mùsùlùmí sì wí ní ogun yẹn <laughs> ọlọ́run sì rẹ̀ sí lọ́wọ́ pẹ̀lú èèyàn burúkú <laughs> àwọn ọlọ́run so grand inspiration àtọ̀dọ̀ ọlọ́run ni ó lè gbọ́dọ̀ kẹfìrí wa ó lè gbọ́dọ̀ mùsùlùmí wa ọlọ́run sọ pé inspiration ọ̀dọ̀ mùsùlùmí kan ní ọmọ gbà wá ọlọ́run bẹ̀rẹ̀ fi ràn lé ayé lọ́wọ́ ni kò bá sọ́dọ̀ tí ọlọ́run lè gbà wá láti gbà mí so mo wá lo àjànú so ọlọ́run wa kò sí tó burú eléyìí ọlọ́run bá ràn lé ayé lọ́wọ́ àtẹni àtẹni bú ní fi ràn lé ayé lọ́wọ́ méjèèjì ọ̀run ràn àwọn lọ́wọ́ ni so náà so ìṣẹ́jú méjì tí máa dáhùn ẹ̀yà. Fẹ́ǹsì àlàyé máa dọjọ́ ọjọ́ ìgbà náà ní ti ti àwọn ìtàn ìgbà tí wọ́n pé ó máa sọ ìwọ́jọ́ náà ìgbà tí láàánú tó jẹ́ pé nígbà tó ń bá ń ta fún jíjèrè àtàwọn àwọn tí wọ́n ti kí ilẹ̀ àwọn àpàlẹ́ ló ti ti àwọn tó wà lùjẹ́ náà ti ọ̀gbẹ́ sí ẹ̀kọ́ àwọn tó wà nù ayé àṣùwàsì ìlú ìwò làwọn ìlẹ́wà sí àwọn àgbókà àpàlẹ́ tó máa fẹ́ ìrọ̀jọ́ ìjọba ìgbà ìgbà àmọ̀ yẹn tó máa máa bá wọn kan tó bá ti jẹ́ nípa àwọn àríyá mẹ́fẹ́ ọ̀jẹ̀ kí ni òṣìṣẹ́ àwọn ọ̀rẹ́ rẹ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́. àwọn ọ̀rẹ́ mi nínú àwọn nǹkan mẹ́rin ṣáàkà àti máa bá ń bẹ̀ òṣìṣẹ́ ọba ní àwọn èèyàn méje kan wà tí wọ́n ní àwọn ìròyìn kan ìròyìn tí wọ́n bá ti ní ìròyìn yẹn àwọn tí wọ́n wọ́n wà ní jọ́mìlá kẹ́ àmọ́ ẹlẹ́gbẹ́ wọ́n wà lábẹ́ ìbòjì so ẹlẹ́gbẹ́ òrọ̀jùnú kọ̀lìbùmù alákùnrin masáàjì ẹlẹ́gbẹ́ ọkọ rẹ̀ mọ́ wà mọ́sálásí ọlọ́run àlẹ́kẹ́lẹ́ aláṣọ láti yóò hákẹ́ zuu wọ́n máa ń ṣá ọ̀kan ti sọ́lá ọ̀kan ìwọ́n máa láti nìyẹn so bíbí rẹ̀ wà lábẹ́ bù yìí kò lè má sí inú ìròyìn yẹn ẹgbẹ́ náà ó ti di mùmí nínú so ó ti wà ní àwọn tó wà níbi ìròyìn ẹ yóò ní ìròyìn kan nínú àwọn ìròyìn tá a sọ níbẹ̀ tí ó kílẹ̀ ní ti rẹ̀ so látara bẹ́ẹ̀ yóò jẹ́ bẹ́ẹ̀ pé wà lábẹ́ bù yìí gbogbo mùmí nínú wà lábẹ́ bù yìí ìkọ̀ yóò ní ìròyìn kan nínú àwọn ìròyìn tá a sọ ni pé ọlọ́run bó kàfi kò ní béèrè kankan lọ́wọ́ rẹ̀ ó ṣe báyìí o mo dẹ̀ ti forí jìn ọ́ ọlọ́ni wọ́n ní ẹ̀dọ́rọ̀ bàbá béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ kò lè pàṣẹ so display ni arudu ni ọlọ́run ó ṣe báyìí mo dẹ̀ ti forí jìn ọ́ ó ṣe báyìí mo dẹ̀ forí jìn ọ́ ẹ̀dọ́rọ̀ àwọn akẹ́kọ̀ọ́ wọ náà ọlọ́run ni pé ọ̀ya èyí tó ṣe yóò kọ́ máa parọ́ náà ọlọ́run ṣe àti gbogbo ẹ̀ hàn ẹ̀ ọ̀kan so ìyàtọ̀ wà nínú last question àkọ́kọ́ sí mi ni lórí àwọn àwọn ìpínlẹ̀ àti ìkájọ́ ń pa àwọn ìlànà ìgbà tó ń gbé lọ́dún pé kí ni kí ìrìn àwárí ìmọ̀ àìpé àwárí ìrìn ẹ̀dùn àti ìjáde orí ẹ̀pẹ́ ìrìn káwà fi tú ìrìn àwárí ẹ̀dùn àti tún ṣáì lọ́pàá máa tọ́jú pé ìmọ̀ àwárí ẹ̀mù kí ní ilé ẹ̀kọ́ ẹ̀kí mọ̀ sí gbogbo tó máa ti pẹ̀lú àwọn àlàyé bóyá bàbá ó pa ọmọ àbẹ́ ọmọ pa bàbá rẹ̀ ṣùgbọ́n kí ni èyí tó yẹ ẹ̀mí tó máa jẹ́ pé bí ọ̀bọ̀ gbígbé tó máa jẹ́ pé ìjọba òfin ló yẹ kó bí lórí orí ẹ̀sìn ìsìlámù bí bí ṣe dáṣe àlẹ́ bí ṣe àná ọ̀rọ̀ abẹ́ ìnàbẹ́ àwọn ọmọ ìfọ̀ àwọn ìyàbọ̀ máa pa ọmọ náà bẹ̀rẹ̀ jẹ́ ìṣọ́lá ìlànà mọ́tì